ẹ̀pẹ̀ gàníyà gàníyà gàdé rọ. ẹ̀pẹ̀ gàníyà o gàníyà gàdé rọ. onímọ́tótó gàníyà gàdé rọ. aṣọ ìbò bí ẹni làgì o gàníyà gàdé rọ. ìwọ lọ́kù yẹ gàníyà gàdé rọ. ìwọ lọ́kù yẹ gàníyà gàdé rọ. ẹ̀pẹ̀ fún mi kì í gbọ́dọ̀ ń jọrẹ gàníyà gàdé rọ ìmọ́tótó ló wà important o. ìròyìn ẹ̀wá ẹ̀wá òwúrọ̀ ìránṣẹ́ ló ń jẹ ojú kì í sọ́jú o. ẹ̀wá wo wà ń tí wá Gàníyà onímọ̀ tó tó wà àdúgbò wa ni. elébùrà àmàlà bí ẹni lági kílẹ̀ tì mí o ẹ máa bá a bọ̀ Gàníyà Gàníyà o ẹ pè fún mi kí n gbọ́ràn jàre. tàníyàgàdì rọ. ẹ pè dàbẹ́. tàníyàgàdì rọ. ìwà ọlọ́kùn yẹ. ìwà ọlọ́kùn yẹ. tàníyàgàdì rọ. ẹ pè fún mi kí n gbọ́ràn jàre. tàníyàgàdì rọ. ìmọ́tótó ló wà ìgbọ́tàjọ. ẹni abáwá ni làǹbàrẹ̀lẹ̀ ẹni ajá bá wà màlájà ń bà lọ pàtàkì fẹlẹsẹ sílẹ̀ ó ti dájú kí lẹ ti yan ẹ má jọ ṣe yín níyà kí lẹ ti yan Gàníyà onímọ́tò tó màmá màmá ní Gàníyà ìmọ́tótó ló ra ìfọ̀dáǹtì o. ẹ̀pẹ̀ Gàníyà Gàníyà gàdé rẹ̀ ẹ̀pẹ̀ Gàníyà Gàníyà gàdé rẹ̀ ọkọ̀ àǹtí aṣọ yẹn máa ti stay. kẹ́lí kẹ́lí kẹ́lí ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ wa kẹ́ ọ̀rẹ́ báyìí tó ṣe é bù. ṣèlérí tó ta wà nígbà àpapọ̀ pàṣẹ wà fún ọ̀gbìn báyìí. báyìí tó ṣe é bù ẹwù ẹwù ẹwù káró sọmọdì káró dìmáṣọ kíkì iṣẹ́ máa ti gbófò ni ṣe rí ibi tá à ń lọ yẹn ló ṣe pàtàkì tá a tètè débẹ̀ o ẹ jẹ́ ká fọwọ́ gbọ̀n dànù ká máa lọ́ọ́ ti wá. àrẹ àrẹ àrẹ irú ọ̀rọ̀ dáadáa o ni wọ́n sọ jáde lẹ́nu báyìí tó ṣe fẹ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lè wọ́ ọ kí èmi mo ṣe wà èmi kò lọ mọ́ ilé yàrá. ẹ lọ sí lẹ́dẹ̀ẹ́dẹ́ lè wẹ̀ tẹ́lẹ̀ wẹ̀ ẹ lè kí ni lẹ́sẹ̀ lè wọ ọkọ ní ṣé kò rí kágó ti lọ ni agbọ́dọ̀ ti tètè fi tàn yọ. ó mú àjò kọ́kù ó mú àjò kọ́mọ̀kù lémi ní tèmi o mo máa padà tèmi báyìí sí mo ṣe máa wọ ti lọ àmọ́ ríra o. àgbà mi á. ìmọ́tótó ló ra ìbọn dájú o ẹ̀pẹ̀ gàníyà. gàníyà gàdé rọ. ẹ̀pẹ̀ gàníyà o. gàníyà gàdé rọ. gàníyà gàdé ọ̀tọ̀ọ̀tọ̀. gàníyà gàdé rọ. aṣọ ìṣúná bí ẹni làdí o. gàníyà gàdé rọ. ìwà ọlọ́kùyẹ. ìwà ọlọ́kùyẹ. ìwà ọlọ́kùyẹ. ìwà ọlọ́kùyẹ. What is gadia, Gàníyà. Jamila èmi náà mọ̀ pé ṣe ló máa máa fẹ́ lọ́rùn àwọn tó tú ẹ wọ́n ti wà níbi tí wọ́n ti ń ṣọ̀rọ̀ ajé àwọn tí ò tú ẹ wọ́n ti wà níbi tí wọ́n ti ń dáná fáwọn òbí wọn ìwọ òṣèré yẹn ṣe ló máa sùn wọ́n máa gbẹ́nu lè máa jẹun ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ́. ìyá Gàníyà ìyá Gàníyà ẹ máa ń ṣe òun máa ń dùn mí gan lọ́pọ̀lọpọ̀ ẹ máa ń fẹ́ understand mi ó dẹ̀ máa ń mú mi spọ́ọ́kà ó máa ń mú mi spọ́ọ́kà ah ìyá gẹ̀ǹgì yẹ kò dáa ah, ó dẹ̀ ni mo mọ̀ tí n kí. gbọ́dọ̀ dájọ́ gbogbo nǹkan ti píìkì sílẹ̀ gbogbo tó lè wù kó máa píìkì gbogbo orí ẹ̀ tó ń bá kà tó ń mú kó kàn mí ó wo jọjọjọjọ wá lọ ra ọ̀sà fún mi jáde kó bọ́ síbi kó wá lọ ra ọ̀sà fún mi wọ́n dẹ̀ rò nǹkan kan mi mọ́ tó ń rò. just like it's coming. Ah ẹ pè Gàníyà. Gàníyà gàdé rọ. ẹ pè Gàníyà gàdé rọ. onímọ̀tò tó Gàníyà gàdé rọ. aṣọ ìwò bí ẹni lajì. ṣé Gàníyà ti bọ́ta ó ti bọ́ta kí ló ń ṣọmọ ẹ. kúlẹ̀ kó bá mi rọ̀ sàn ni kò dẹ̀ gbowó lọ́wọ́ mi. Gàníyà ọ̀sà ṣé Gàníyà tó wà lẹ́gbẹ̀lé tó ń fọ yín. ó ń fọ yín. ó ń fọ yín ó wà lẹ́gbẹ̀lé. Gàníyà. ó wà lẹ́gbẹ̀lé. ẹ gbà mí gàníyà ìmọ̀tótó ló ra ìfọ̀dáǹtì o. ẹ̀pẹ̀ gàníyà gàníyà gàdé rọ. gàníyà gàníyà gàníyà gàníyà ìwọ wá ń fọnú bí báyìí nígbà tí mo wá jí ẹ wípé kó lọ bá mi ra ọ̀sà wa lọ́wọ́ ìyá rílí ẹ́ yá gàníyà ìyá gàníyá ẹ máa ń ṣe nǹkan yìí máa ń dùn mí ah, èmi ìjẹ́ mò ń bírẹ́ǹsì mò ń bírẹ́ǹsì tí n bá bírẹ́ǹsì tán báyìí màá tún lọ bẹ́ẹ̀bù màá bẹ́ẹ̀bù màá wá yí àwọn mélòó ni mo ṣì wá ṣe èmi ìjẹ́ mi ti bírọ̀ṣì tán. jọjọ torí Ọlọ́run ìṣẹ́jú mélòó ló fẹ́ fi bá mi ra ọ̀sà tí máa fi sínú tí mò ń ṣe. ìyá gàníyá ẹ̀ wò ẹ jẹ́ kí n sọ nǹkan kan yín bí mo ṣe wà yìí bí n bá fọ́ọ̀nù mi tán màá wá wẹ̀ níyìn bá wẹ̀ tán màá wọṣọ màá yarun mi torí pé bí mo ṣe wà gbogbo àwọn èèyàn mọ̀ mí nígboro bá bá rí mi wọ́n á pé ìmọ́tótó ló wà ìfọ̀táǹtì ó ìhun gangan gan ni slogan ẹ má máa dúpẹ́ fọlọ́n fún yín lọ́mọ yìí mọ̀mọ́ tó tó tó ń sọmọ ọ̀bù ṣíàṣíà. ṣé mi ti wá dáràn báyìí lórí wípé mo mú ẹ lọ ọ̀dọ̀ àbúrò mi nígboro pé kó lọ gbé ìwọ̀nba tátàtà tọ́kọ ẹ òun ló ń bí ríìtì lòun fẹ́ ríìtì lòun mọ́ ríìtì sí àbí ẹ́ sórí tí n bá gba ojú ẹ wàá fún orí orí ilé ìkọjá. Ah, ah, ah, ọmọ Gàníyà yìí ṣá. Gàníyà kí ló dé tó ń ṣe báyìí ó dẹ bá màmá lọ. ẹ gbà mí ẹ dúró náà o lè pè yín sọ̀rọ̀ ìyá ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí náà ẹ̀yin ìjẹ́sẹ̀ ẹ̀rọ gbogbo àwọn ará ilé ọmọ yín ni bẹ́ẹ̀ bá ń dáná nu kíṣìnì báyìí gbogbo àmábùsìn ni ìṣìkanrí burúkú lórí ẹ̀bà ẹ jọ èmi ò ṣonídọ̀tí bíi ti. ní èmi ah, náà. ẹ ẹ wò má bínú òótọ́ ni n tó sọ àmọ́ wo Ganiya hmm? tó o bá bílíìtì tó o fẹ́ ríìtì tó o mọ́ ríìtì sàn kó wá lọ bá mi ra ọ̀sà tí máa fi sí ohun tí mo gbé kaná. ẹ lè pẹ́ ẹ àrẹ n kò jágbá bá bírẹ́ǹjì tí mo bírẹ́ǹjì tán máa wá báńbì máa tún ṣí wọn dédé ẹ lè pẹ́ láàrin ọgbọ̀n ìṣẹ́jú máa ṣe tán máa wá bá yín rà. Ganiya ìmọ́tótó ló wá ìbọ̀dájì o. ẹ̀pẹ̀ gàníyà gàníyà gàdé rọ. ẹ̀pẹ̀ gàníyà wọn gàníyà gàdé rọ. ọ̀rẹ́ ìmọ̀tótó ló wá ìbọ̀dájì o. ọ̀rẹ́ wọn kọ́ yọ̀ ọmọ ní ẹ̀ gbogbo ẹ̀jẹ̀ jù. wàhálà kúyẹ́ wàhálà kúyẹ́ wàhálà kúyẹ́ wàhálà kúyẹ́ gàníyà gàdé rọ ẹpẹ fún mi kí n gbọ́nà oúnjẹ rẹ o. gàdíyà gàdíyàn ìmọ́tótó ló wà ìpọ́táǹtì o. ẹ wo dírẹ́sìn gàníyà ó máa nẹ́gbà ẹ wo dírẹ́sìn gàníyà ó máa ga gan èbú aláràmàdà ṣé yẹn la fẹ́ sọ èbú amúnibẹ̀rù ṣé yẹn la fẹ́ sọ kò rí tẹnibọ́dì ro ó ń lọ jẹ́jẹ́ ni gàníyà omi bẹ̀bẹ̀ ni gàníyà gàdé ro ẹ̀fẹ́ pẹ̀ gàníyà gàdé ro omi gbogbo. gàníyà gàdé ni gàníyà òwe bòyò jù ọmọ rẹ̀ gàníyà ọlọ́run mo dẹ̀ fọ́. láì <laughs> tó ṣe wá ń lọ báyìí lẹ́sẹ̀ yọjú. níbo ló wá dà báyìí. ṣé o rí iye òbí mi yẹn ìyá gàlíyá ló rán mi ní salt which is ọ̀sà ó rán mi mo mọ̀ mọ̀ pé kí n sáré ó mọ gbogbo bóyá ń lọ náà màmá mú yín lọ́jọ́ ìmúra. ìmọ̀ tó kẹ́sẹ̀ kókó o ganiyaga ìrọ̀ lọ́kùnrin ganiyaga ìrọ̀ ìwà ọlọ́kùnyẹ́ Gàníyà Gàní o ẹ̀pẹ́ fún mi kí n gbọ́nà oúnjẹ rẹ Gàníyà Gàní o ìmọ́tótó ló wà ìpọ́táǹtì o. ìmọ́tótó ló wà ìpọ́táǹtì jàre. màmá ríṣẹ́ Gania báwo ni a fẹ́ ra nǹkan péjọ mẹ́ta <laughs> màmá ẹ̀ ń kọ́ ó wà wá kí ló fẹ́ rà mo fẹ́ ra ayọ̀. ìsebẹ̀ ẹ ìsebẹ̀ eléèlò ló fẹ́ rà báyìí sẹ́ ṣe ń tàná fifteen naira wà twenty naira ten naira. ẹ ẹ oní fifteen naira yẹn máa wà pa yẹn máa dá. Mhm. mo ń bọ̀ ó tó jẹ́ mẹ́ta o. àwa nìyẹn ọlọ́run àwa lè ṣe ẹ̀kọ́ ni. <laughs> mo ń bọ̀ o. ó dáa. jẹ́ sáré dàbúrò ẹ̀yìn lóhùn. Hm? mo ń bọ̀ mo ń bọ̀ gàníyà. mo ń bọ̀. Hm? Wait. Gania. Ele no no no Gania, eh? Only 15 naira bi. En suru, ewa, ewa, ewa, ewa. Kini mo bere Isebe. Iyo. Ah! Se ni iyo iwa nu bottle. Inu ugo Iyo ma sili, o ma sili e pa ni se ni. Gania. Gania. Isebe nu go. Lati jote mi ti daye, isebe nu ora la nse. àwọn nǹkan lọ́yẹ̀ ṣẹ̀ṣẹ̀ kan sì tó ń tà ní fifty naira kò sí ìṣèbẹ̀ ní ugò. oh <laughs> shit ẹ tí mọ̀ ni ṣẹ́rí báyìí wọ́n ti tún iyọ̀ ṣe iyọ̀ inú ìgò ìyẹn kò sí kò sí wàhálà ẹ má jà prolonze bẹ́ẹ̀ bá ti jóyè mi pé ẹ̀ níyọ̀ onúgò á jẹ́ pé màmá bá yín ra yọ̀ next time. oh see you next time Oh shit. ganiya Oh shit ganiya Oh shit. ah ọmọ yìí ó lè sàn iyọ̀ onúgò ẹni abáwádé là ń ah, bára lẹ ẹni ajá báwa máa lájà ń bá lọ pàtàkì ìfẹlẹsẹ sí òkè àjò kílẹ̀ tì rán ẹ má jọ ṣe yín níyà kílẹ̀ tì rán Gàníyà onímọ́tò tó màmá màmá ní. Gàníyà ìmọ́tótó ló wá ìfọ̀táǹtì o. ẹ ti ń jẹun ni ajẹ́ ah, ìfiyọ̀ sí nìyẹn o. èmi ni mo bí ẹ tí mo dẹ̀dẹ̀ lé ẹ lórí mi ò ní lọ pé ọmọ ọ̀tá kan kí n tó ránṣẹ́ mo pè ẹ́ pé kó wá lọ ra ọ̀sà fún mi tí máa fi sí oúnjẹ tá a máa jẹ ó kọ́kọ́ fi wákàtí kan ó fi fọnu ó fi wákàtí kan ó fi wẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ mú ọ̀sà bọ̀ nísìn lẹ́yìn tí mo ti ṣe oúnjẹ tán tí mo tún ti ṣe nǹkan mi kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní jẹun tí ìbá ṣe pé mo wá lọ ilé kejì lọ tọrọ ọ̀sà ṣé kí n má jẹun ni kó ra ọ̀sà fún mi lọ́dọ̀ ìyá rílí wánù. ìyá gàníyá ìyá gàníyá mi lè ráyọ̀ lọ́dọ̀ ìyá rílí wánù ìyàrí ni wọn ànú ti iná bùn jù àrẹ mo bá dàdé bẹ́ẹ̀ mo pé mo fẹ́ ráyọ o mo bá rọmọ ìyàrí ni wọn ti pọ́n lórí ipò lóyè òdì burúkú ìsẹ́yìn gọlọbọ ìyá ẹ̀ náà wà á mọ́wọ́ ó fi ó fi ń fọ́ gbogbo àwọn imí imí burúkú gbogbo ọkọ ìyá ló kú fún gbogbo ìpara ìgbẹ́ èmi àrẹ báyìí mo ṣe máa ráyọ lọ́dọ̀ ẹni tí mo ní yẹmi kò ní ìdí àrẹ mo wá wò pé kí ni mo lè ṣe o mo wá pé bíríìmì sọ̀kalẹ̀ wọ́n rò pé ibi tí mo tún lè lọ tó máa ní tìbí tèmi báyìí mo bá gbójú Ọ̀yọ́ lọ ojú Ọ̀yọ́ àrè ojú Ọ̀yọ́ ni mo lọ owó ọkọ lọ àbúfẹsẹ rẹ. àrè ẹnzẹ̀ mi méjèèjì ń tún lọ ẹnzẹ̀ <laughs> ẹsẹ̀ mi ni mo lọ ibẹ̀ ni mo lọ àrè ìyá mi ẹ wo nǹkan ẹ wo yọ ọ ẹ wo bó ṣe funfun tọ́ratọ́ra ló ń <laughs> ìyá mi ẹ wo òun rè. o ṣe o ti yé mi gbogbo ẹ̀ ló yé mi àti ibi tó sọ́dé àti ibi tí ò sọ́dé ó yẹ máa lọ. àrè kò sí wàhálà ṣe rí bẹ́ẹ̀ mi ṣe wà yìí gbogbo àwọn èèyàn tí mọ̀ mí wípé gàníyá o ìmọ́tótó ló wà important ẹni tí ó bá dẹ̀ lè ṣe nǹkan tí mo fẹ́ torí mi lè bọ̀ lọ́bùn ṣe ah wọ́n máa ń rí zins wọ́n máa ń rí zins ara mi gan-an ẹgbà àrẹ ẹgbà máa mi. ìmọ́tótó gàdíyà gàdí rán aṣọ̀rọ̀ bí ẹni lagi o gàdíyà gàdí rán ìwà ọlọ́kù yẹ gàdíyà gàdí rán ìwà ọlọ́kù yẹ gàdíyà gàdí ẹ̀pẹ́ fún mi kì í bọ́nà ìdàrẹ́ gàdíyà gàdí rán ìmọ́tótó ló wà important tí ó. john torí ọlọ́run bá mi gbà bó ṣe kéré yìí lóòótọ́ wù mí kí n ra púpọ̀ jù báyìí lọ àmọ́ kò sówó kankan lọ́wọ́ mi bẹ́ẹ̀ mo ṣe ní kí n rárá ìwọ̀n báyìí wá tó bá sì di ọ̀sẹ̀ tó ń bọ̀ kó tó jẹ tán màá ti rà mí ìwà fún. sẹ́wà adé sẹ́wà wò ó mọ̀ ṣe nǹkan tí máa dùn mí o ṣé ọ̀rọ̀ ìrẹsì tó gbígbà yẹn bá góló rẹsì méjì ṣé nǹkan tèmi rẹ jọ sọ rè ṣé bí gbogbo èrò ọkàn tèmi ní pé bó bá ń bọ̀ wá àyín o ó gbé àpò rẹsì bíi méjì wá tó bá sì dùn di ọ̀sẹ̀ tó ń bọ̀ nǹkan yòókù tó fẹ́ kó wa ó mọ kó yín wa ó wàá mọ ọjọ́ kínní bù ó mọ bù àbísẹ́ ilé tó tó jẹ́ lẹ́ẹ̀kan náà báyìí. ara ah, o àdìo ó ní bẹ̀rẹ̀ fi tán lẹ́ẹ̀kan o bó ṣe wà yìí wàá sì jẹ́ fún dídì ọ̀sẹ̀ kan eh, gbà mí gbọ́ tòun tòun lóra tó bá fi máa di ọ̀sẹ̀ tó ń bọ̀ kó tó jẹ́ ilé ìtàn bá ti rà mí wà ìṣúra alágbára torí mo eléyìí tí mò ń wò lẹ́yìn nísìn bàbá dà sórí iná nísìn lọ́gán ní òtàn lọ́wọ́ kan tó lù ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní kìmọ́lẹ̀. tó gbà mí gbọ́ ni. <laughs> Ah! nínú ìlú yìí mo gbà eh, kọ́ mi. ẹ eh, bó wa lówó tibí tá jọ sọ sẹ́wà eh? owó ẹ lóòótọ́ ó yẹ kí n kó dání àmọ́ má bínú sí mi sórí owó alájọ mo ti fẹ́ gbowó yìí látàárọ̀ mo lè ti ń retí alájọ yìí látàárọ̀ ẹ̀dẹ̀ ni mo ti ń wò pé alájọ yìí á tó dé o á tó dé o títí di sìn dọ̀sán yìí tí mo wá bí kò ì tí ì dé nítorí ẹ̀ ló ṣe sú mi ṣe ní kí n tètè wá gbé ráìsì fún ọ ná tó bá sì dọ̀la láàárọ̀ kùtù ọ̀la èmi ló jìrì owó ò ní kó wá fún ọ ó bá ń kó wa láàárọ̀ náà kò burú ngbà náà. o <laughs> ṣe wá ṣe wá ah, àbí o tèmi ní kó tó tó o ṣe ọkọ mi. tètè mọ lọlé. o dà náà o ṣe o. o ṣe o ṣe ọkọ mi. àbí kí n pa ọ lẹ́sẹ̀ dà. Ah, eh, rárá. kò sí wàhálà tètè o ṣeun o ṣe ọkọ mi. náà sáré gbé oúnjẹ ìka náà nù. Mm. wọ́n ṣe balabala kí nù. balabala o ṣe aago mélòó á sì nílò kí ni lóde. adio. kì í ṣe ìrẹsì tí adéṣèwà gbé wá fún wa rẹ pé ká sì jẹ. gbé wá gbé wá ìwọ ló gbé wá fún. Ah, adio. Hmm? ibi ká jọ ṣèjẹ ká jẹ ní bó ló kó ń fún wa ni. ń ṣe alágbo jẹ̀dí olómi gàrí ń mọ̀ lọ sí jẹ́ kó lọ dálé náà èèyàn gbé nǹkan wá fún mi n tó gbé wá fún mi ó sì ti níbi tí ń lọ wá náwó tọ́tọ́ fẹ́ búrẹ́ fẹ́ gbé rẹ̀ sí mọ́ gbé. adio ṣé ń wà báyìí dúró náà níbo ló wá ń gbèrè sí lọ. ibo ni ò ní lọ níbo orò lọ́dọ̀ àwọn mọ̀mọ́ gàníyà. Ah, adio hmm? ìrẹsì tí adéṣèwà gbé wá fún ẹ ló fẹ́ lọ gbé fún ìyá gàníyà. kí ni fi ṣe yàn ah, nígbà tí mo ti fi wọn lọ́kàn balẹ̀ pé lọ́sẹ̀ọ̀sẹ̀ yìí mọ̀ gbóúnjẹ wá fún wọn tí mo sì lẹ́ni tí ń bá mi gbóúnjẹ wá sẹ́yìn lè gbé fún wọn ni àbí ṣé ìwọ ìrí tí wọ́n rí adéṣẹ́wọ̀n ìwọ rí súrà èèyàn gidi kan lára rẹ̀ ó kàn rí nǹkan rí bọ́gìnì ó kàn rí bíi kinní kan tí wọ́n máa ń pè ní àmú ẹ̀bà tí o ti rà ní sèpù kankan rárá yìí kàn sí dáadáa ni ṣùgbọ́n ló ọmọ gàníyàwó béèyàn bá kì mọ́lẹ̀ lórí bẹ́ẹ̀dì <laughs> àfi bí ìgbà òkété kí ẹ mọ́ ni tó rí pé ọmọ òun ó ṣe léńjé léńjé dáadáa èèyàn ó fún béèyàn bá ṣe ń kàn báyìí téèyàn ń tú sí púpúpú èèyàn ó tún máa kàn mọ́lẹ̀. kò tó bá máa kú ló máa kú inú rẹ̀ èmi àjẹbẹ́ o. Oh, má jiyàn. aa n jọrun kalẹ̀ ní wàhálà tí wàhálà bá fẹ́ wà nǹkan tètè tètè máa gbé lọ tó lórí burúkú lélẹ̀ èèyàn tó olú ẹ̀ tí ó bá fẹ́ ọmọ gidi kò mọ tó yẹ kó òun ṣe nǹkan jẹ. ọlọ́dún náà mo fẹ́ ra mọ̀mọ́. Ah, ah. ìyẹn kọ́ ni mo pè lọ London naira ilé ìlọ London naira ó ní one fifty ló gbé London naira. ẹ̀rọ àdúnnú wọn pé ní one fifty lélẹ̀. Ah, tó tiẹ̀ rí àkiri ìpapà ó bá ó máa gbọ́jà sílẹ̀. ẹ ká ẹ ká sọ. adiodi ah. o adiodi o. èmi lè gé sí o adúpẹ́ fọlọ́ adúpẹ́ fọlọ́ ah, ah, ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú àrí ní ìbéèrè ẹ. kúkú ń béèrè ẹ àbí bàbá jíṣẹ́ ló kú o. <laughs> ẹ wo ó tó bí ọjọ́ méjì mẹ́ta kan ni mo wá ní ṣé mi ò ti wá jìnnà sí mọ̀mọ́ wa yìí jù ipe ó dáa o kí n wá nǹkan kékeré yìí kí n fi ṣẹwọ́ sí yín kẹ́ ẹ fi ṣe wíkẹ́ndì ìrẹsì ní bẹ́ẹ̀nu rẹ̀. <laughs> ìrẹsì ni. ìrẹsì. bẹ́ẹ̀ni. èmi nìkan tán. ẹ̀yin nìkan ni sẹ́ẹ̀rì ẹ̀yin lẹ́ni gbogbo rẹ̀ àti tọ̀ràtọ̀rà àti gbogbo ohun tí ń bẹ́ẹ̀nu ẹ̀. ọ̀nà àjẹwọ̀n ọmọ o. àmì àmì àmì àmì àmì àmì yàwá ẹ mọ yàrá yín ni. tó bá jẹ́ pé ẹ bọ́ sí gbòòrò ni ẹ gbọ́ báwo yẹn ṣe ń sọ̀rọ̀ yín ní ti dáadáa ni ẹ ní mọ̀ sọ gbogbo tẹ́ ẹ sọ yìí àtẹ ń gbọ́ ẹ yẹ omi. ẹyẹ yẹpẹ ẹ má yẹpẹrẹ mọmọ wa o torí pé mọmọ wa ló ń jà <laughs> ẹ̀yin ló ní ń bá wí. adio àmọ́ o adio ṣé kìí ṣe wípé tó ń gbé wáyé ó ní nǹkan nú. Ah, ọlọ́mọ ti jẹ́ ah, ah. ṣé ti torí pé kinní mọ̀ wá gbé nífẹ̀ẹ́ yín ni <laughs> bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe eré kéré inú gbogbo wa nígbà tá a bá fi rí ọ̀sẹ̀ tí ń bọ̀ ń tún kó àkọ̀tún àkọ̀tún wa ṣé ẹ mọ̀ jẹjà borí. mo ń jẹ. ẹ ń jẹ làbíà ẹ <laughs> kò burú gbà náà ń kọ ẹja borí wa àti iṣu àti ọ̀pọ̀lọpọ̀ èlùbọ́ ń kó wa lọ́sẹ̀ tí ń bọ̀ ọjà kò ah, ah, ah, nítorí pé mo ti gbére sí wa kémi náà wàá mú búrẹ́dì bí ìgbà tí mo fi ikán gbà kan nù irọ́ mo kàn dídì fún yín ni. àmì àmì àmì àmì ẹ̀yin nìkan lẹ́ni gbogbo ẹ o. ẹ mo ti mọ̀ pé nìkan ló sọ bẹ́ẹ̀ náà ó dáa kọ́ ni mo àti ní mú búrẹ́dì olóòfin kan gbà kan ló máa jẹ́ ó ṣe o àdìo ó ṣe ń wo. àǹtí <laughs> abẹ́ẹ̀rí <laughs> àwọn aṣọ ẹ̀ máa fi tẹ̀ gidi ah. gan ni lè pa ṣọ́ọ̀kẹ́mi <laughs> ó dàbẹ̀ pé bí mo ṣe ń wẹ̀ ìwọ gan ọmọ àmúdẹ́lẹ̀ lágbára ọlọ́run ọmọ nǹkan the next time tí bá ti ń bọ̀ mi báyìí màá bẹ kó àwọn aṣọ tó tún fún àjẹlẹ̀ lọ wa. ṣé lóòótọ́ ẹ ṣe gan àti. ọkẹ́ mi. sá. ọ ti bẹ̀rẹ̀ tó tó tó tó yẹ kọjá lọ kọ́ ah, oyin. Ah, ọjọ́ kan pẹ̀lú ọjọ́ kan pẹ̀lú ah, mm. eh, ó sì náà transfer owó káàdì sí mi mo sì retí. mo transfer ẹ̀ sí yẹn ṣé ẹ rí ni ṣé ẹ rówó yẹn eh, àbí owó tí mo rí lórí. ẹ nà owó kan. owó káàdì ni. owó káàdì ni. Ah! ẹ gbà mí èyí ni owó káàdì béèyàn bá fi irú rẹ̀ ra káàdì ó lẹ́tọ̀ọ́ kí wọ́n dà dọ̀bálẹ̀ hmm. kí wọ́n gbòǹdì ah! wọ́n fẹ̀yìn ra káàdì owó tètè yín. ló yọ ló yọ ọmọ tọ́jú wọ náà hmm, ọmọ tọ́jú wọ náà ó dàgbà ó dàgbà. ẹ ṣe gan dádì ẹ ṣe fún gbogbo ìgbà mi. dádì ọṣẹ tí bí tẹ fi ránṣẹ́ sí mi mo ní kí wọ́n á béèrè lílo ẹ̀ dáadáa ni because ìgbà tí ọmọ tẹran wá tó ṣàlàyé fún mi kò fẹ́ fi bẹ́ẹ̀ yé mi dáadáa òun ni mo ṣe ní kí n gbéra wá sígbà kí wọ́n á béèrè fúnra mi so that kẹ́ ẹ̀ lè ṣàlàyé yẹn fún mi dáadáa torí mi ò fẹ́ kí mistake wà ní anywhere. ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ yóò dáa fún ọ ah, torí mo ṣàlàyé fún ọmọ pé kó ṣàlàyé bọ́ ti lò fún ọ ah, àmọ́ bó ti tún wá gbéra tọ́ ọ wá fúnra rẹ̀ ah, ó dáa báwọn ó dáa báwọn ṣòro ṣẹ̀wọ̀n láti ohun tó ti ṣẹ̀ láti ìbàràdì rẹ̀ báyìí hmm, ọ̀ọ́fì wẹ̀ ọ̀wẹ̀ ẹsẹ̀ méjèèjì ọ̀wẹ̀ délẹ̀ hmm, ọ̀wẹ̀ sínú gbàsí àkànni gbogbo mi pátápátá ọ̀wẹ̀ síbẹ̀ bó o bá ti wá wẹ̀ síbẹ̀ hmm, ọ wà á gbé síbi tí ojú rẹ̀ ká ọ̀run torí bẹ́ẹ̀ ni ọ wà mọ́jú èrè ọ sẹ̀ sí mọ́jú. Mm ńgbọ̀ bá ti wá di àfẹ̀mọ́júmọ́ ìwọ gbé kọ́ lọ dà síbi tí ẹsẹ̀ ń lọ tó ń bọ̀ tẹsẹ̀ ń lọ tó ń bọ̀ dà síbẹ̀ ńgbọ̀ <laughs> bá ti ṣèyún ọtán. rita kò sí wàhálà màá ṣe bẹ́ẹ̀ ṣe sọ tó bá dé ṣe jẹ màá jẹ́ kẹ́ ẹ mọ̀. Ah, eh, dúdú lọ sọ ó so <laughs> dúdú lọ sọ ó èsì ayọ̀ lọ́ọ́ mú wá fún mi wọn ah, ah, eh, bàbá mi tó fi lé ń lọ wọn ṣe tìrì hmm, ìwọ náà sì ní í ṣì lò yóò dáa fún ọ. èmi nìkan tán tí ò ní wá ẹsẹ̀ kó ò ní tán lọ́wọ́ àlàáfíà ò ní wọ́n lára ẹ̀ lágbára ọlọ́run gbogbo èrò ọkàn ẹ tóun tọrọ lọ́wọ́ ọlọ́run ọlọ́run bá mi fi lé ẹ lọ́wọ́. ẹ ẹ àmín àmín àmín. a èmi ló ń ṣoore tó tó yìí fún. sẹ́ẹ̀rì eléyìí kéré ẹ̀yin lẹ́ẹ̀ mọ ìyá yín gẹ́gẹ́ bí mo ṣe máa sọ kò yẹ kẹ́ ẹ ṣiṣẹ́ mọ́ rárá. ẹ ìyá wa sẹ́ẹ̀rì orí pọ̀ lọ́sọ̀ọ́ orí pọ̀ lọ́sàlálù ṣùgbọ́n lójú èèyàn tó lè ṣe oore fún yàn ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ah, ọlọ́run o ọlọ́run bá ń san déńdé déńdé nílàrú ọlọ́run bá ń san lẹ́san dáadáa ìmọ̀ ṣoore fáwọn èèyàn. bẹ́ẹ̀ni. ṣé mmc mc olúọmọ àìyàn Koko Zaria òun náà máa ń ṣoore fáwọn èèyàn. <laughs> mo sọ bẹ́ẹ̀ tí ẹ mú mi dọ̀dọ̀ wọn. ẹ wo ẹ fi gbogbo ọkàn balẹ̀ sẹ́ẹ̀rí nígbà tá a bá fi rí bíi oṣù tí ń bọ̀ yín mú yín lọ gbogbo bẹ́ẹ̀ àtọ̀ randi ní wọ́tọ̀ láṣẹ. lọ́dọ̀ wọn kọ́ sèmi náà ló mọ. sẹ́ẹ̀rì nígbà tí o bá fi di ìwòye ọ̀sẹ̀ tí ń bọ̀ ń bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ kí wọ́n gbé tírélà màálù kí wọ́n fi sí màálù wọ̀ àyìn <laughs> àti gàrí ni o àti wíìtì ni o gbogbo nǹkan jíjẹ bí òkèlè gbogbo ẹ̀ ní ṣètò fún yín. ó jọ mí lójú o. Ọlọ́run ní ká dúpẹ́ fún wa ní yìnyín ju báyìí lọ. yá gàníyá. gànígàní. <laughs> olúwa gà níyà tèmi nìkan wọ́là ló lé àlọ́láwa èsè counterfeit <laughs> bóòdì. lẹ́yìn gbogbo gift ìwà lẹ̀. èmi ni àdìo ló kó wá fún mi àdìo ni ọmọ làdìo. ìyá gàníyà how many times oh God how many times did I warn you pé kẹ́kẹ́ máa reconnect nǹkan lọ́wọ́ àdìo ìyá gàníyà gbogbo ń tájì òun kó wá yìí ó máa nẹ́yìn. kí ló dé kí ló ń ṣe ẹ́ gàníyà ẹ̀yin kí ló fẹ́ ní ọmọ ọlọ́mọ ń wá tọ́jú mi ó ní mo jẹ́ ìyá tó dáa mo ti béèrè lọ́wọ́ ẹ̀ rí pé kí ni ìdí tó fi ń kówó ní rárá o òun kàn rí pé mo jẹ́ ìyá tó dáa ládùúgbò ni òun dẹ̀ rí pé mo máa ń sòótọ́ ọ̀rọ̀ ó tán ó dẹ̀ ń tọ́jú mi wá ní ọmọ àlẹ́yìn ẹ̀yin kí ló fẹ́ ní kí lẹ́yìn tó fẹ́ ní. wo Ganiya bó ló ṣe máa ṣe bí ọmọ ike báyìí tó bá sì lọ tó bá bọ̀ ó mú gbogbo ọ̀rọ̀ ó mọ̀ ṣe bó didi nìkan tó o gbé ìbò tó wà ní. mọ farabalẹ̀ tá a bá ti sọ̀rọ̀ èmi mo kó fún wọn ṣùgbọ́n rí pé ìyá yìí wọ́n ti dàgbà ni ní téèyàn sì lè ṣe tó mọ tí ó mọ jọ wọn lójú ńlẹ̀ ń gbọ́dọ̀ mọ ṣe fún wọn. ya Ganiya mo wí yín o ní Yorùbá máa ní báàkì ah. oh my gosh gàníyà èrè yóò bá máa lẹ́yìn èlè lẹ́yìn eléyìí èlè lẹ́yìn. ọ̀rọ̀ tiẹ̀ wọ́n mi èkó kan balẹ̀. kí n ṣe fún ẹ kó jẹ. jíjẹ ìyán náà dáa. ìyán bẹ́ẹ̀ni àgúnyán fún ẹ. níbo lẹ gbá èṣù náà ni màá lọ bẹ ilé náà sí. Ah, ah, àìmọ̀jà sí bá náà. <laughs> kọ́mọ́ dàbí pé eyín tí mo kó wá fúnra mi náà mo tún fọ ara mi jẹ tán irọ́ ẹ̀jẹ̀ máa lọ lé máa lọ jẹun lé. o ṣe nǹkan kún un. ọkàn balẹ̀ ẹ kò wí tiwa tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ àti gàrí àti sẹ̀mọ́. ẹ ṣe ṣe ni wọn lọ ìyá mi èmi lẹ ń ké sí ọmọ dáadáa ẹ bá ń kíkà níyà. ọmọ tó yẹ kí n fara bí fún ara mi tó ń tọ́jú mi dáadáa. Ganiya Ganiya kò rí tẹnibọ́dì ro òun lọ jẹ́. ọ̀rọ̀ kan ló gbé mi dé bí lálẹ́ yìí o pé mo kú tí n bá sọ̀rọ̀ yẹn lálẹ́ yìí mi ní lè sùn mọ́jú ó ń dùn mí lọ́kàn ìbéèrè kan mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ṣé o fẹ́ àdìwọ́ mọ́ ni. mo béèrè aago mi mo béèrè. sẹ́mi àti àdìwọ́ fẹ́ra mọ́ dákun torí ọlọ́run ṣé o ti wọ́kọ̀ mí fún mi ni àbọ̀rọ̀ rẹ ò yé mi bóyá kó o sọ dáadáa kó lè yé mi. ó ní nǹkan tójú mi rí ni ee hmm, ó ní nǹkan tí mo ń gbọ́ tójú mi yìí dẹ́ rí. bíi kí ni nù. ah o ṣeun. gbogbo nǹkan tó máa ń gbé fádìó pátápátá ní ti jíjẹ ní ti mímu ni bó bá ṣe ń gbé fún báyìí ó ń gbé lọ fún yàgànníyà ni yàgànníyà gàdínrín. ẹ eh, dàpọ̀ ọ̀rọ̀ ò yé mi dáadáa èyí tèmi bá kó fádìí ọkọ mi ó lọ máa ń kó fún ìyá ọmọbìnrin mi eh. tó ń bá nífẹ̀ẹ́ ìkọ̀kọ̀ eh. àbí mo ń gbọ́ ẹ má bá lọ mọ̀ kó tí ì yé mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o gbé ráìsì lọ fáìdù àbó gbé lọ fún. ẹ lóòótọ́ mo gbé fún mo gbé ráìsì fún mo gbé ráìsì fún dáadáa. Ah, mo dúró sẹ́gbẹ́ kan mò ń wòran ni bó ṣe gbé fún ẹ̀ ló tún kì mọ́lẹ̀ ó di ilé ìyá gàníyá ó lọ fi ń dáná nílé ìyá gàníyá ni gàníyá ló ń fẹ́ sìn yìí gàníyá gàdìrín. mo gbé mo kú mo dáràn <laughs> àdí ọkọ mi ó gbé yẹsẹ mi gbé lọ fún mm. ó gbé lọ fọdọ obìnrin tó ń bá ṣe ìfẹ́ kọ̀kọ̀ lẹ́yìn. Mm. ayé mi bàjẹ́ dákun gàníyà gàdìrín kàdékàdérìn nínú ìlú yìí dẹ́kun orí èmi ẹni nìkẹ́ jọ kí ló mọ wèrè jàtìjàtì tó ní pẹlẹbẹ tó ní gan tèmi ò ní àbí tó ní nǹkan tó mi ní. dábìlì òun pẹlẹbẹ báyìí ni. ó máa ṣakọ ni àmà gàdí ní ìkiri àdúgbò àmà náà ń spark àdè spark àdè yan ah! ẹ̀gbọ́n mi ọ̀dà ọlá inú mi ò gbó yóò rojú bẹ́ẹ̀ tí lérò lọ. wo ọ̀rẹ́ mi máa lọ lé ah nǹkan tó ń ro ìkó tó ń rò rárá jẹ́ kí lọ́ọ̀lá ọmọ wò mí dáadáa sórí ibi kíbi tí wọ́n ti pàdé ọmọ gàlíyà gàdírì ń nínú ìlú yìí nílọ́ra ń lù lálùbọ̀ lẹ́yìn ń fi ìyà pa lórí mi pé láyé ìbáyìí tó bá lọ́kọ̀lọ́kọ̀ yóò mọ̀ sá ni èmi mo sọ bẹ́ẹ̀ fọ jẹ́rìí mi nà ṣó o jẹ́rìí mi ni. àwọn ọmọ mi ọmọ olú ọ̀rẹ́ tó o ní tíyàn kankan lè wá láti ibì kan kó wá gbọ́kọ̀ mi nílùú yìí èmi aníṣẹ́wà fọ́ra mi wọn ò tí ì bí dáa wọn ò tí ì bí re gbọ́ ọ̀rẹ́ mi wàá mọ̀ lọlé. ó gbogbo lọ́la jẹ́ ń gbòòrò gbọ́ ni o kó jẹ́ kí gbogbo ará àdúgbò kó jáde nígbà tó bá nà ó faláṣọ yá. a ní o máa lé ó dọ̀la fẹ́mi àtẹ bá kí ìyá mi rẹ̀. a máa gbọ́ ó dà náà ó dà náà ó dà bọ̀. bá ti dọ̀la báyìí kó nà ó bá ti máa kú lórí ìdí ẹ̀dùn ìṣẹ́ báyìí. ó ti lè sọ̀rọ̀ jù a ní ojú ó dọ̀la náà tó ti gbọ́ bá kí mi rẹ̀ o. gàdírì ó sì dọ̀ lójú ó dà náà ilé ọ̀la ò mọ̀. ọlọ́kùnrin ẹgbẹ́ fún mi kì í gbọ́nà oúnjẹ rẹ̀. gàdíyà gàdíyàn ìmọ́tótó ló wà ìgbọ́tàn jọ. ẹni apá wa. Hmm. òní àrò kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o òní àrò òní àrò òní àrò kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o. òní àrò òní àrò kí ló dé ẹ kọ̀rẹ́ mi omi ìjàngbọ̀n lélẹ̀ eléyìí èso omi àlùjọ tá a máa jó sí o. àbí o èmi náà fẹ́ sọ bẹ́ẹ̀ adéṣẹwà kí ló ṣẹlẹ̀ gan-an. ẹ mọ̀ bẹ́ẹ̀ <laughs> ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀yin náà wò mí dáadáa nínú ìlú wa ẹ̀ bó ṣe tóbi tó yìí bí èmi fúnra mi ti wá dáa tó yìí kí èèyàn wá wò mí sòsò kó ní ọkọ tèmi adéṣèwà ló kú báyìí o tó wọ́n gbà mọ́ mi lọ́wọ́. ẹ nígbà mi ẹ lè oyì gan ni ah, ah, kọ́dà ẹ jì yìí di. Ah, mi gbọ́ iṣẹ́ wo ni ni òtó wo ni ni àbí wọ̀nyàn ni òtó wo ni àbí àyíwọ́ náà. ta ni yóò dáa fún yín mi bá mo lórí burúkú jàti jàti kan báyìí tí mo ń ṣèbò lórí ibú kiri gani yàtù ni. ẹ gàdírìn. bẹ́ẹ̀ ni gàdírìn ó ń oh. gbọ̀ngàn ni. jọjá àbí adéṣèwà ṣé omi gani yá yìí ni ṣé wo ni ni ò tó wo ni ni. àbí wo yóò wá bí ọba yóò yóò ayé bá bàjẹ́. kò yé mi ẹ wò àtòdébí. ẹ wo dressing ganiya ó máa nẹgbà ẹ wo dressing ganiya ó máa ga gan èbú aláramàdà ṣé yẹn la fẹ́ sọ èbú amúnibẹ̀rù ṣé yẹn la fẹ́ sọ kò ní sẹ́ni bọ́ọ̀dì o òun lọ jẹ́jẹ́ ni ganiya ganiya omi bẹbẹ ni. omi in my body why. ó dà pọ̀ bí ẹ jí tí ó bá kí n ṣe pé orí ẹ ti yí ọpọlọ ẹ ti dà jọ ṣé bí jẹ́ pálọ̀ dáàdì ẹ̀ ló ṣe máa sọ wípé wọ́n domi sí ẹ lára ó dò láwa yí o má domi sí mi lára ẹ sì wọ́dọ̀ wọ́n ti domi sí ẹ lára nù bí òtẹ́ ló máa lọ lé yín bẹ́ẹ̀ ni. ẹ dẹ́kun ìrọ̀lẹ́ mi ẹ ṣàfihàn ẹ jẹ́ ń bá fèsì rẹ̀ wo bí dákun orí rẹ̀ burú ni sórí rẹ̀ dàrú lọ́rùn rẹ̀ ni dákun wò mí dáadáa wò mí mo ṣe dúró yìí wò dúró mi dáadáa kó wá wò dúró àwọn ọ̀rẹ́ mi méjèèjì dúró yìí dákun torí ọlọ́run ṣé kálífà wa báyìí ṣé kò bọ̀ ọ́ lẹ́rù ni abẹ́rù ò bọ̀ ọ́ èwo ló dáa tó nu wa ṣé mi ni àbáwọn ọ̀rẹ́ mi dákun dá mi lóhùn olórí ibu ni ọ ìwọ bó o ti ní kẹ́rẹ́ ara tó ní kónkóló yìí ẹ tó dáa kí n gbé ọ báyìí kí n gí ọ sí méjì ìwọ ló fi ọkọ mi èmi adéṣèwánú ìlú yìí òun bẹ́ẹ̀ mi du ọkọ wò mí dáadáa lónìí gbogbo ìyá yẹn tí mo tún bá tọ́jú pamọ́ ti pẹ́ sọ́tọ̀ ọ̀bù ṣọ́tọ̀ fucking things four of you is oyiba kanifa kanifa kanifa ó ń bù wá mà ní ó ń bù wá ní ó ń bù ìbò bù wá. Chris Chris awai fucking things ani ani fucking things I whisper I whisper I whisper I whisper ẹ pè fún mi kí n bá ń sàrẹ́ kàníyà gàdé rọ. kàníyà gàdé rọ. ó sọ pé gbogbo ẹrù tí adé sọ bá ti kó wá fàdíò ńlé ni máa ń kó lọ fún ìyá gàníyà. ẹ lóòótọ́ ni mo sọ bẹ́ẹ̀ fún adéṣèwà ọmọ má jẹun purọ́ o kò ṣe pé mi ni mo fojú ara mi rí i ṣùgbọ́n ọ̀rẹ́ àdìo kan ló wá ń sọ fún mi nípò ló kó gbogbo oúnjẹ lọ sọ́dọ̀ ìyá Gàníyà. Hm, ìwọ kọ́ lórí wọn. èmi fúnra mi gan kọ́ ló mọ rí. wọ́n sọ fún ọ ni. Mm. adio adio ṣé lóòótọ́ ni ọkọ nùfẹ́ sí Gàníyà abẹ́ ọkọ nùfẹ́ sí. rárá. ẹ́ rárá. aha rárá. Vale hm, ọkọ lu ọ̀rọ̀ nú o nígbà tẹ́ẹ̀sì ńlé èmi ti ṣe àwọn ìwádìí kọ̀ọ̀kan ìyá gàníyá mo lọ bá ńlé mo ní pé ìyá gàníyá ṣé lóòótọ́ ni àdìo ó kọnùfẹ́ sí gàníyá ọmọ yín wọn ni rárá pé kò máa ń kọ́ ẹrù wà fáwọn lásán ni. ló sọ bẹ́ẹ̀. njọ gaari njọ èlùbọ́ njọ ọṣù akọ fáwọn tọ̀wọ̀n ọmọ kankan o ìyẹn ń gbàdẹ́sìn lé o ṣé wàá rí báyìí. ọ̀ṣẹ́ tiẹ̀ náà dáa kò ní yẹ̀ lẹ̀. ẹ ẹ jẹ́ ń bí yín ná irú ọ̀rẹ́ wo lẹ̀ ń bára ṣe torí kò yé mi tó àti wípé ọmọ ọdún mélòó tiẹ̀ ní tírú yín ti ń jà nítorí ọkùnrin. tèmi bá mi mo ṣòfò ara mo tún ṣòfò owó olórí búlíwọ̀ àdó. ó tó ó tó gbogbo gbogbo bá kó fàyà fún ọ adio níwájú balẹ̀ náà ọ̀rí ọ̀. ìwọ kó omi oúnjẹ mi ò kó lọ ní àwọn ìyá àga níyà. ó tó tó tó tó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀. ẹ gbọ́n ná. mo fi ilé ìfàyín létí o àti pé ìwọ ọ̀rọ̀ téèyàn bá rí díẹ̀ òun ló máa ń sọ jáde síta sọgbọ́ lẹ́yìn tòní lọ́jọ́ tí mo bá tún gbọ́ ìlú ẹ̀ lọ́jọ́ tí mo bá tún gbọ́ pé ẹ̀ ń jà nítorí ọkùnrin lẹ́yìn tó yẹ kẹ́ ẹ máa kóra yín papọ̀ kẹ́ ẹ máa ṣeré kẹ́ ẹ máa tẹ̀síwájú kí ló máa tẹ̀síwájú ẹ wá lọ ń jà nítorí ọkùnrin lẹ́yìn tòní tí mo bá tó gbọ́ gbogbo irú nǹkan tó ṣẹlẹ̀ sí yín ẹ rí i pé màá jẹ́wọ́ fún yín pé èmi ni baálé ọkọ ìlú yìí bẹ́ẹ̀ ni màá sì rí pé mo lo agbára náà lórí yín. Ganiya jẹ́ n rí ọ ẹ jẹ́ rí olùsìmọ̀ à ń kó kinní fún yín látijọ́ àkóso lọ ẹ gbà burú àkó rẹ̀ sí lọ wọ́n gbà kó n fẹ́ gbà gbọ́ ẹ̀ padà ní. bóyá tó tó tó bẹ̀. sórí lè fẹ́ burú. gbọ́ ẹ̀rù tá a ti kó. mo lè tó a níwájú ta ni. ó wàá gbà mí ni. ẹ gàdíyà ìyá dìde ṣẹwà ìyá dìde dìde. mo pa láṣẹ fún yín ni ìdábàá ó yá ẹjọ́ dìmọ́ra yín kẹ́kíra yín. bẹ́ẹ̀ ẹ dìmọ́ra yín. bàbá ń sọ̀rọ̀ ìyẹn máa lé o. Ah, níbo ah. òfin àtàṣẹ ni. kí ló ń ah, kí ni kàníyà. wá wo àjíwá gàníyà onímọ̀ tó tó wà àdúgbò wa ni elébùrà àmọ̀dà bíi ẹni lági kílẹ̀ tì mí o kẹ́ bá a bọ̀ yeah yeah yeah thank you very much. Uh, mo lérò wípé gbogbo wa ń bí sìn ta lóhùn iná ni a fẹ́ gbọ́ wẹ́ láàrin àwọn tí wọ́n perform nínú gbogbo wọn bí wọ́n ṣe pọ̀ tó àwọn mẹ́rin àkọ́kọ́ rèé now but èèyàn kan la máa mú àbí. What? Now, the winner is. <sighs> àyà àwọn eléyìí ti ń já o ṣé kí n sọ. The winner is Philip Creations. Oh. Congratulations. Congratulations. oyin mo wa mọ ni ṣá. Ah, ah, kí ló dé tí mi ò ní wá ìgbà tí mo ti promise pé màá wá yẹn ó di dandan kí n wá náà àà ah, ah. gbogbo ìgbà tó bá ti ń pè mí mo ní láti máa jẹ nítorí pé olóore mi ló jẹ hmm. ah, ó ti gbà mí nígbà òjò ó di dandan kémi náà gbà ẹ nígbà ẹ̀rùn so that's why i'm here hmm. àmọ́ dàpọ̀ ṣé o mọ̀ wípé gbogbo ìgbà tó bá ti ní ìdí rẹ̀ òun ni mo máa ń jẹ gbogbo nǹkan tó bá dẹ̀ ti fẹ́ òun ni mo fi ń tẹ́ lọ́rùn jọ tó yọ lóhùn tó bá wá dìgbà tí èmi náà máa nídìí má yí òun padà. Ah, ah, ah. oyin why you talking like this now? ṣé mo ti sọ̀rọ̀ fún ẹ kó má bàa bẹ̀rẹ̀ ni. tó bá mọ̀ wá láti mú ìṣẹ̀lẹ̀ ní mẹ́ta ẹ̀ torí kó ṣáà lè win the competition and you can be rest assured pé wọ́n lè wà win ẹ̀. Are you sure? Yes, positively, I am sure. sure. So what? Ọmọ now, ọmọ reason tí mo ṣe níbi ni ká Well, mi mọ̀. Really? Yes, yes, yes, How can I help you? Okay, I want you to help me back. Just let me know. ẹ pè fún mi kí n gbọ́ràn jàre. Gàdíyà gàdíyà o fẹ́ gàdíyà o. gàdíyà gàdíyà o. onímọ̀tọ́tọ̀ gàdíyà gàdíyà o. mi ò ní problem kankan pẹ̀lú orúkọ ṣe again na mo wálé last time ni mo gbọ́ pọ́ sọ you insulted my sister tell me who the hell are you who are you to open this your filthy mouth to insult any one of my family what do you take us for. shut up o shut up o what an everything i get to return from the to the data ah which school you go gan papa tell me you go secondary school shey you read primary school what a what a what a uh, what a naza in school everything just dey uh, upload. excuse me. Uh-uh, oh. uh ọ̀gádé abeg calm down. Okay. so Ganiyat o tiẹ̀ gbóyìnbó bó tilẹ̀ wù kó o kò fi tátàtà inú ẹ jẹun bẹ́ẹ̀ ah, mo fọ́ fún ẹ o ṣé mo kọ́ tó ṣẹlẹ̀ èmi ò ní problem pẹ̀lú ẹ you see the next time you open this your dirty mouth to insult anyone of my family you have me to deal with. Idiots. ẹ eh, bẹ́ẹ̀ náà ló máa jẹ́ bẹ́ẹ̀ náà ló máa jẹ́ ó ṣe dúró ó ṣe dúró dè mí olóṣì ọ̀lẹ́ sá lọ dúró dè mí òwò ṣòkòtò ọ̀hún uploading. ògbébò gbogbo nǹkan tọmọbìnrin yẹn sọ ló ti ṣàlàyé fún mi tẹ́lẹ̀ hmm, iyọ̀. ẹ dákẹ́ ẹ kó ṣì lọ what a love sentence what a love sentence. wèrè ni ẹ wèrè ti ṣe. Dẹ́kun ìgbọ́n lórí burúkú ni gbogbo yín. Àbáyé yẹn fẹ́ bàjẹ́ kẹ̀, wèrè ń bọ̀. Ayé yóò bàjẹ́ ní ẹ̀yọ́ lọ́dún yìí. Ẹ̀ẹ́dì sọ́ọ́nì rẹ̀ wà lẹ́yìn. Ẹ̀ẹ́dì kú rẹ̀. Adé! Adé! Adé! Embarrass skirt. everywhere. Oh shit. Embarrass skirt. I don't take it any anger. Bojo, kí ni problem ẹ náà? Tell me bàtà tí bàtà wo nǹkan tó rí ló kàn yá kí ló fi ṣe. why you dey do like this kí ló kàn ẹ́ ah, àtìgbà tí mo ti wọnú ìlú mo ti rí nǹkan tó fọ́ nísìmí mo dẹ̀ ń yà for record purpose tí wọ́n gbọ́n bá bẹ̀rẹ̀ sí ní act for nísìmí màá tún yà ẹ́ ọ̀dẹ̀ kí n tiẹ̀ ah, ṣé nǹkan tó bá wù ẹ́ ṣóòkè ṣó ti rẹ́ni tó fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ṣe ó ṣáà ti rí ẹ tó bá ti rí àmọ́ àbí wọn. àwọn ah, olè ní ẹ jẹ́ ká súnmọ́ wọn ká béèrè lọ́wọ́. àárọ̀ ah. o àwọn tá a ti rè rí ṣàdúrà àwọn ilé ìrí nínú. ẹ wo dressing Ganiya ó máa nẹgbà ẹ wo dressing Ganiya ó máa ga gan èbú aláràmàǹdà ṣé yẹn la fẹ́ sọ èbú amúnibẹ̀rù ṣé yẹn la fẹ́ sọ kò rí tẹnibọ́dì ro ó ń lọ jẹ́jẹ́ ni. Please, I'm looking for the village authority. Hmm? Uh, you get problem why be say na everybody wey you see you go dey follow yan english wetin be your concern ẹ tó ń bá sọ̀rọ̀ yẹn ògbó yìnbó náà wàá dẹ̀ sọ nǹkan tó gbọ́. ẹ la ojú kan mo fọ o ẹ la fọ gbadiski. good afternoon young guy. Um, it's like you are new in this environment. sure sure. how may I help you. Oh, we are looking for the village authority. Alice house. Yeah. That was very simple, very easy to get. Ganiya ilé baálẹ̀ ló ń béèrè náà. Àrí. ilé balẹ̀ kẹ̀ wọ́n béèrè ilé balẹ̀ o nígbòdè jẹ gbogbo ohun táwọn náà sọ látàárọ̀ gbogbo ẹ̀kọ́ ogun ni nígbòdè máa parí ẹ̀ ọ̀tọ̀ ráìsì ni. wo mú ọ lọ lé balẹ̀ jàre mú ọ lọ síbẹ̀.

ìwà ọlọ́kùnrin ẹ̀pẹ́ fún mi kì í gbọ́nà ọ̀gàrẹ́ gàdíyà gàdíyàn ìmọ́tótó ló wà ìpọ́ntáǹtì o. ọkọ tuntun kọ sà. ṣé kò sí. mọ́mí ní tọ́mọ ti dé kán wá rí àwọn. tí ah, wọ́n jí kò tí ì sanwó yẹn nìyẹn ẹ eh, no problem tó bá dé máa sọ fún. ok sà ó dàbọ̀ sà. Ah, ọ̀gá ni yá gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹ. Mm sórí gbogbo bó ṣe máa ń sọ àwọn òyìnbó yẹn. o ní àìdíà ẹ o ní àìdíà ẹ ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn kọ́nà ṣe máa ń sọ ọ́ ibi tó yẹ kó fi sí kọ́ ló ń fi sí. sórí bí gbogbo wọn ṣe ń fi ẹ ṣe yẹ̀yẹ́ kódà wàá rí kí wọ́n tó máa tàn ẹ́ kó lè sọ̀rọ̀ wọ́n máa wájà ẹ kó lè sọ àwọn òyìnbó yẹn ni kó ṣe pé ò láì dí tó ń sọ ó ní àìdíà ẹ bọ́ ò mọ ibi tó fẹ́ fi sí bọ́ ṣe ń lò ní. so ti yẹ nǹkan tó ń pa gbogbo wọn lẹ́rìn nìyẹn wá ìwé àbọ̀ kò dẹ̀ dáa ṣọ́ra ìdí àti oníyẹn gangan hmm? ìwọ máa gùnlẹ̀ ló máa ṣiṣẹ́ lórí ẹ̀. Ah, ara máa ń fún mi náà gbogbo wọn á dẹ̀ wà kóra wọn jọ ah, ah, wọn á dẹ̀ máa fẹ́ yín orí burúkú wọn wá wọ ẹyin síta bí ẹyin ìgòrò torí as me um, encouragement um, something you know as. Hmm, hmm, ṣé o ti rí nǹkan tí mo sọ encouragement something. Ah! kò sound well kò sound right bóyá o fẹ́ lo encouragement o fẹ́ lo encourage bóyá mo ń bẹ̀ sọ wọ́n sí ok ah jẹ́ kí encourage ẹ láti kàwé torí pé ó lọ ó blend kò ṣe pé ibi tó yẹ kó fi encourage ok wá ní mo fẹ́ encouragement yẹ kò make sense ṣé ó ti yẹ encourage ó níbi tó máa fi sí tọ̀hún ó níbi tó máa fi sí bó ṣe rí nìyẹn wá kò wá sí gbà tíyàn lè kàwé ìgbà tí mo fẹ́ sọ fún ẹ̀ sí gangan ni pé tó bá lè fàyè lẹ̀ tó bá fi àyè lẹ̀ gbogbo kí ni a yí ẹ láì níye ìgbà. Ah, ah. ẹ mà ṣe gbogbo tóòsì mi ni pé bóyá ó ní èjì tàbí ìgbà yí èèyàn lè lọ léèwé dà èmi wò pé nígbà èèyàn bá ti lọ dàgbà jù olúwa kan sọ̀rọ̀ ẹ̀ dídàgbà láàmú nínú kíláàsì ni àwọn ọmọ ṣíwíní ṣíwíní olúwa wá rí gọ́ọ̀rọ̀ láàrin wọn ah, ìyẹn máa lé o. ṣé orí tí o bá fẹ́ kàwé kò sí èjì tó di lọ́wọ́ o ok ṣé ìlú ìkọlà jọ wà ah olórí orílẹ̀-èdè wa nígbà kan rí ọ̀gágun ọbásanjọ́ arúgbó ara náà fi lọ skul wọ́n dẹ̀ paasi wọ́n ṣe wọ́n ṣe kirikiri ok professor wọlé ṣóyínká ṣé òyìnbó káwọ́rọ̀ ni wọn kàwé mọ́ àbí wọ́n ṣe ń kàwé sí i so èmi bí mo ṣe wà ń sìn o rò pé tí má ti ṣe tán bí ń sìn máa lọ káwọ́rọ̀ ni mo ń kàwé sí i mo lọ ṣe masters mi ẹ tí bá tún ṣe masters mo tún lọ kò sí kò dúró dúró ìwé lọ títí títí títí títí títí ní ìwé ò nígbà kan kò ní èjì kan kò ní kankan nǹkan tẹ́bi kan máa ṣe fún ẹ lélẹ̀ jẹ́ kí n wo àwọn institutions tí ó lè bá irú wọ̀ mu kò yẹ because tọ́ba ní culture mú ẹ lọ sí àwọn private nursery and primary school máa lọ bá yí àwọn ọmọ yẹn jẹ́ ni kò yẹ so àwa ibi tí ó bá ìwọ̀ mu bíi ẹ̀kọ́ àgbà wọ́n á lè kọ́ ẹ wọ́n á train ẹ bẹ́ẹ̀ but before that èmi sì lè ṣe ẹ̀kọ́ fún ẹ àwọn bàtà grammar kan wà àwọn òwe alákọ̀ọ́bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ tèmi fi lè máa kọ́ ẹ láwọn simple simple english tó yẹ pé tí wọ́n kọ́ bá sọ láàárín àwọn tó ń fi ẹ̀ ṣe yẹ̀yẹ̀ wo ó máa jọ wọ́n lójú àwẹ̀ ẹ́ o ti mọ nǹkan tó ń sọ ṣó ti yẹ ń sìn jẹ́ ká ṣe bẹ́ẹ̀. thanks thanks copper i so much appreciation you. <laughs> yẹ́yẹ́yẹ́yẹ́ ojú agẹ́jàre kí ni ìbọ̀wọ̀n tó sọ kọ́tà sọ̀rọ̀ tó ń sọ yìí wá òkè jẹ́ ká kó ṣe báyìí tó bá fẹ́ máa sọ àwọn ìbò àràmàǹdà yìí jẹ́ kó jẹ́ láàrin èmi àti ẹ̀ sórí kan tó sọ ń sìn òtún náà ìdí ẹ̀ ò dà thank you very much i so much appreciate you nǹkan tó yẹ kó sọ nìyẹn sórí pé o gẹ̀tì appreciation yẹn ló fi bàá jẹ́ ṣé o ti yẹ ẹ̀ sìn sí wàhálà. Ah, Ganiya má dojú ti rárẹ o things àìsàn máa àbíṣe ah, eh, ìṣe ìwọ náà ìṣòro yìí mo ní yìí làwọn yìí ó ti lọ tán. Ah, bàbá ẹ ṣe gidi gan-an ni ẹ kú gbogbo ìgbà mi ah, ẹ wò <laughs> inú mi kàn ń dùn ní ṣe èmi ni mo gbégbá orókè èmi gangan báyìí òun ni wọ́n mú láàrin gbogbo àwọn ẹlẹgbẹ́ mi eh, ó dàbí mírèkù ni. kò sẹ́ni tí ó gbé náà ìwọ náà ni. <laughs> igi ń bẹ nígbó kóyá tó fi gé ọmọ gbẹ́lù. <laughs> àmọ́ bàbá kò wá tí ì tán o ó kú òkú nìbọn ń ro ẹ wò wàhálà díẹ̀ sí wa o. wàhálà bọ̀ wò. ẹ wò ṣe rí bàbá wọ́n pín wa sí ìsọ̀rí ìsọ̀rí ni mo dẹ̀ ti borí yẹn àmọ́ ilé tó wá kó ń sìn òun ló kọ̀ǹgùn sí àṣekágbá tó dẹ̀ jẹ́ wípé ó le gidi gan-an ni àwọn èèyàn ńláńlá ló máa wà ń bẹ̀ èdè mọ̀ oníkálukú wa àmọ́ ibi tí wọ́n ń torí bọ̀ àmọ́ nǹkan tẹ́lòmíì ti jẹ tẹ́lẹ̀ àmọ́ nǹkan tẹ́lòmíì fi ń rú rẹ̀ lágbára ẹ mọ̀ ojú lásán ò ṣe ṣe lè tá a fẹ́ ṣe òun lẹ̀rú fi wá ń bà mí pé ẹ kí ni nǹkan tẹ́ fẹ́ ṣe fún mi báyìí mo fẹ́ kẹ́ ẹ mi lágbára gidi gan ju tàtẹ̀yìn wá lọ nítorí pé èmi ni mo tún fẹ́ gbégbá orókè nínú ilé tá a fẹ́ ṣe yìí. má sọ bẹ́ẹ̀ mọ́ ah, ah, eh, eh, ah, o sì ń dánú bí mi oyin ọ ah, jẹ́ kí inú máa bí mi mọ̀ mm, ń bínú lọ́wọ́lọ́wọ́ ah, ah, kò yẹ kó jẹ́wọ́ lọ́ọ̀tún sọ́rú rẹ̀ ńgbà tó ọ ní mi lẹ́yìn tó o tún lẹ́rù ń bà ọ́ mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ mọ̀ mm, sọ bẹ́ẹ̀ mọ́ èyí ti jẹ́ eh, eh, èyí tó o gbé síwájú kì í ṣe bákan lè ṣe gbé ni. ẹ má bì ẹ má bì. wọ́n lọ gbégbá orókè mọ̀ mm, ń bọ̀. kí ni bẹ lọ́rẹ̀ mu. owó ẹjọ́ lélẹ̀ bàbá. Ah. <laughs> mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ <laughs> oògùn ló ń wò hmm. wò mí ọrùn ẹsẹ̀ rẹ báyìí ńlọ́ọ̀dẹ̀ mọ́ tó fi lọ síbi ìdíje ọ̀hún. bẹ́ẹ̀ ni ìwọ lọ́ọ́ gbégbá orókè èmi mọ̀ sọ. bàbá kí n so owó ẹyọ sí ọrùn ẹsẹ̀ mi lọ sí ìdíje wa ah, bàbá kò lè work ah, gbogbo ojú ló máa wà lára mi ah, àti pé àwọn ọ̀gá wa níbi tá a ti ń ṣiṣẹ́ gan-an wọn ò fàyè lẹ̀ fún ká máa so gbogbo nǹkan báyìí mọ́ ẹsẹ̀ wá síbi ìdíje ẹ wo bàbá eléyìí ò lè wọ kí bá ń wá nǹkan mi. <laughs> ọmọdé ń ṣe ọ kí ló mú dání. owó ẹyọ lélẹ bàbá. owó ẹyọ ah, <laughs> ọ̀pàpà máa ń paradà ni eh, bí ọdún bá dún báyìí pèrègùn amáwọ̀ tuntun wálé ayé bí dàdàbìrì bá fọ́ lugi báyìí ẹ eh, paradà ni gbogbo gitélégèdè bá fọ́ báyìí yọ̀dùn ọ̀yá ohun tí wọn ó mọ wò lẹ́sẹ̀ rẹ nu. baba leg chain rè. <laughs> àbí lára mọ́dẹ́lì nǹkan. òun náà lọ bàbá èmi ò mọ. èsì mo dúpẹ́ gidi gan-an ni. gbogbo ìgbà ojú tí bá ń wù ọ́ ohun tí wọ́n mọ̀ rí nù. Hmm. ìjẹ̀bú ògbẹ́yìn Legacy boys wọ́n bínú ń bínú pọ́n wọn fẹ́ wá bugatti ọ̀fù ìṣẹ̀kọ̀ ọba mọ́ìmọ́ì mọ́ àwọn olóṣogbo rí sẹ́mọ́ ọ̀rọ̀ yìí kọjá àjá àbálẹ̀ o ẹ̀jẹ̀ ká fokùn fa dọ́là wálẹ̀ o kẹ̀kẹ́ ẹlẹ́mu nóbi kẹ̀kẹ́ márúwá ìgbóràn gẹ̀dẹ̀ ló di banana island o. Beats from the city. Ngàtà bàmọ́ òde gbèsè àwọn lọmọ ṣe. orin wà láì tà láì mo fẹ́ já jẹ́. òun fẹ́ ra bẹ́ǹsì dúdú pẹ̀lú bẹ́ǹsì funfun. orin wà láì láì mo fẹ́ já jẹ́. ọ̀rọ̀ mi jọ ló lówe òwe ni. fíríkìkì tó wọlé Ronaldo mi ló gbà. tó yá bèbí ló kọ́ wọlé wá ẹni bàgàn tí wàá gbẹ́ni wá. ọ̀hún kí àkànní bàbá oní razakiri. mọ́tìdà fẹ́ wá ṣètì mi ló fẹ́ tẹ́ka lọ sí kúrúsà ẹ̀dì ká lọ gbọ́ fẹ́ kí wá kúrúsì yọ ìlú rẹ òfó bá dalẹ̀ owó yìí òde táwọn bá mi dánwò afẹ́fẹ́ kíwúdọ̀tì lórúkọ mi òyìnbó ló sọ̀rọ̀ kí ló rí ó fi mẹ́ntabọ́lọ́jì ọ̀fìn fàkàbúlàdì ó fi gbé ẹgbẹ́ kí ló ti wí. máàmọ̀ sọ́ọ̀sì máàmọ̀ sáṣẹ́ máàmọ̀ kálẹ́bí mọ́ níbi báyìí bọ́ọ̀lù ẹnu ọ̀pá bẹ̀rẹ̀ sẹ́nu kíláàbù lálẹ́. You come. You, you, you, you. Yeah. Ah. Turn. I said turn. What's the meaning of this? ṣé o mọ rules and regulations bíbá ẹ so kí ló tó yẹ pé orílẹ̀ èlò lòdì sẹ́sẹ̀. ẹ jọ. my chairman kò sí tó burú pẹ̀lú ìmúra representative wa yìí. design tẹ fún wa òun ló lò gbogbo ohun tó wà lára ẹ̀ yìí kò sí tó bàjẹ́ pẹ̀lú competition tá à ń ṣe lọ́wọ́ yìí náà yes dressing ankle chain kò sí tó bàjẹ́ inú ẹ̀ náà. oh okay ní èmi pẹ̀lú ẹ̀ wojú mi dára ṣé ankle chain ló wà mẹ́ ṣé ankle chain ni. yes yes ankle chain. Ah. Yeah. Um, ladies and gentlemen, I'm sorry to announce this. Um, we are stopping this program for now till further notice. Rubbish! Rubbish! Total rubbish! Ah! Oh, my show, oh, ye, oh, disappoint people, púpọ̀ jù. Ṣé ká tó pé first time tó tó lọ competition ní ni àbí second time tó fi disgrace company yìí tó báyìí? No, oh no, no, no, oh no ó bà mí lójú jẹ́ ó bà mí lójú jẹ́ ó bà company yìí lójú jẹ́ ó disgrace wa púpọ̀ jù. àrùn ah! ah! sọ́ọ̀rì kí ni ìgbìmọ̀ sọ́ọ̀rì kí ni sọ́ọ̀rì fẹ́ ṣe ni tó wà lẹ́yìn. sọ́ọ̀rì sà sọ́ọ̀rì sà ṣé yẹn ló máa tún orúkọ wa tó ti bàjẹ́ ṣe ṣé yẹn ló máa ní kẹ́ continue pẹ̀lú competition yìí àbí yẹn la fẹ́ sọ fún gbogbo public pé àtòrí ẹ̀ la àṣeyọjú sọ́ọ̀rì sà ah oh no no no no dúró in the first instance níjọ́ tó ti ṣe competition ṣó o gbọ́ ni pé kò lo black chain ṣó o jẹ́jẹ́ lórí. ẹ má bínú sá ní ìmọ̀ yìí pé wọ́n máa rí i. o mẹ́kọ́ máa rí in the first, so tọ́ sí ẹ láti lo owó ẹyọ black african chain ṣẹ̀ṣẹ̀ nínú competition so ó mì pé oògùn shortcut ló fẹ́ gbà kí wọ́n fi mú ẹ àbí kó fi ṣe pé ìwọ ló win ṣé màá ṣe iṣẹ́ tẹ́lẹ̀ nìyẹn. I ah, know it's not like that, sir. You disgrace me o disgrace mi gan ni o dẹ̀ disgrace ààrẹ o disappoint ààrẹ. bọ́sà solution ló yẹ ká wá sà. solution solution ok. ẹ lọ́dún lọ́dún wa kẹ́kọ̀ọ́ ni máa lọ lé ẹ̀. yá. bọ́ a ti náwó tó pọ̀ gan sà. o mọ̀ bẹ́ẹ̀ sọ ma ipa ti náwó ah, so solution wo ni wọ́n tún wá rò so nígbà tó ti wá lójú sí solution àbí ẹ̀yin ò lè dárò kópa àfikẹ́ mi rò ó gbogbo wa lè jọ gbowó ni ṣé o mọ ìta máa lose pẹ̀lú tó ṣẹlẹ̀ tá a bá eventually tá a bá pàtẹ́ kìnnìkìnnì mọ́ àbí bẹ́ẹ̀ ok mi ò díjẹ́ kẹ́ tèmi jẹ́ mi ò díjẹ́ kẹ́ tèmi jẹ́. ṣáàsìtàn fún ẹ ó ti pọ̀ jù ní. ya hello ya how are you báwo ni ṣé a máa lọ sọ̀rọ̀ oh oh ah yeah yeah that's good mo ní ìdí ẹni ó dẹ̀ wà very very urgent yá competition kan ni mo fẹ́ kó o bá mi partake lórúkọ company wa àwọ̀ look look ṣó rí ọ̀rọ̀ owó yẹn mú yẹn kú o mo mọ iye tí mò ń fún ẹ tó bá partake nínú ta bá rún ẹ ń gbà mí bẹ́ẹ̀ lórí eléyìí tax two ni mo máa ṣe so mo ní ìdí ẹni èyí sọ̀la kó yọjú sí mi what? Eh? èmi ni hello hello. ò ń jẹ́ kí ọpọlọ tí ò tó nǹkan kó kó ta mi sí mi lára sọ̀rọ̀ ajé báyìí àpèkẹ́ ni mo pe mo ní bóyá kó wá kókò tiẹ̀ wá replace òun kàbá má back out níbi tá a bá dé yìí ó ní jẹ́ bó wà lẹ̀ ká tó lọ pé oyin gbogbo everything tá a bá fẹ́ ṣe oyin oyin oyin náà ló ń disappoint wa olóhùn ò ráyè o òun ò dẹ̀ ráyè tiwa rárá ni. i'm sorry sir. sorry kíkẹ́ sorry sorry látàrọ kò sọ dialogue mi yàtọ̀ sí sorry sorry sorry sọ̀rọ̀ kan sọ tó gbá nìyẹn ṣé sorry ló máa sọ tó máa fẹ́ gbọ́n bí tẹ́lẹ̀ get out get out bí mo ṣe wọ inú bí mi get out get out get out get out bí mo ṣe wọ yìí get out get out sorry sorry sorry látàrọ sorry látàrọ sorry sorry sorry sọ̀rọ̀ kan sọ tó gbẹ́rọ̀ nìyẹn sorry. bọ́sà a lè give up báyìí sá a ní láti wá solution sí ni sá. níbi tá a bá dé pẹ̀lú ohun tá a jẹ náà a lè back out. lókè there should be a solution. èmi náà rò nǹkan tá a lè ṣe then ẹ̀yin náà ẹ bẹ̀rẹ̀ sí ní ro ohun tá a bá lè ṣe lẹ́nìí sọ́la. àwọn people yìí lè máa láwẹ̀ kó kó bàtẹ́ mọ́ then we need somebody here to replace her. Is that okay? láyé ẹ̀ǹbàṣà eh, ẹ̀jẹ̀yẹ ẹ̀dá ayé ẹ̀bá ronú lẹ́ẹ̀mejì o nítorí àtúbọ̀tán nítorí ìgbẹ̀yìn wa nítorí ọ̀la wa ká má padà jẹ̀bi lọ́la ni ṣẹ́ẹ̀rì gbẹ̀yìn o. pé nọ́mbà ẹ kò ní lọ kò síbi tá a fẹ́ wá ẹ sí kí ló ṣẹlẹ̀. wo ojo fat o ní bínú ni o a busy gan these days lọ́fíìsì wa wàhálà kékeré kan ó kàn ń ṣẹlẹ̀ nǹkan tí ò yẹ kó fún wa problem bó ṣe lọ bẹ̀rẹ̀ nìyẹn o. ìrà ń dẹ èso kò jẹ ká ráyè rárá. wàhálà ń ṣẹlẹ̀ lọ́fíìsì wàhálà olúwa lè jẹ tó wá ń bọ́ dààmú àìjẹtọ́ yẹn. tó di pé ká pè ẹ kó má lọ ká wá ẹ ká má mọ ibi tá a máa wá ẹ sí. ọ tí bá ní kí n máa ṣàlàyé ẹ̀fọn gan kò lè yí ẹ ṣùgbọ́n iṣẹ́ wo papọ̀ ọ̀tọ̀ níṣẹ́ tèmi ọ̀tọ̀ ní tiẹ̀ ṣọ̀nsán yóò fún gan tó bá yẹ ká kúrò lọ́fíìsì around five five thirty amama. <laughs> ojo ojo <laughs> ah, mo dẹ̀ ń sọ̀rọ̀ tó ń dùn mí o dẹ̀ ń fi mí rẹ́rìn ṣé iṣẹ́ kan náà lè gbé àti ẹjọ́ ṣe. yẹ kí wọn náà mọ̀ pé iṣẹ́ tiwa bẹ́ẹ̀ yẹn tá a bá ti lọ báyẹn oríṣiríṣi nǹkan la máa ń rí you know pertaining to my job now project kan ló wà on ground so ìyẹn ló gbé wa dé abúlé kan lórí project yẹn náà ni ó dẹ̀ mọ̀ pé tába ti ń fẹ́ ṣe project bẹ́ẹ̀ yẹn gbogbo ibi tába lọ la máa take record of whatever things we need to take note of so ibi tí mo ti ń ṣe àwọn recordings kan mo kàn ṣe rí lady yẹn tó kàn kọjá bọ̀ yẹn mẹ́rin tó bá rí ìrìn yẹn ó funny ó mọ̀ tí wọ́n bá ní ìrìn yẹn funny yá ah, mi mọ̀ pé o ti rí ràkúnmí. àjẹ́kì ah. <laughs> àgbàgbà. <laughs> ó pa àwọn náà lẹ́rìn. sorry ṣé village náà dẹ̀lẹ́ ti gẹ̀ tẹ́lẹ̀. ṣé wọn <laughs> very funny you know mi ò mi ò expect irú ìrìn yẹn ní irú abúlé yẹn. Ah, wo wo wo jọjọ mi gbọ́dọ̀ kárí ẹ sẹdẹ sí mi jọ. Eh, ẹ wo dressing Ganiya ó máa nẹgbà ẹ wo dressing Ganiya ó máa ga gan èbú aláramàǹdà ṣé yẹn la fẹ́ sọ èbú amúnibẹ̀rù ṣé yẹn la fẹ́ sọ kò rí tẹnibọ́dì ro ó lọ jẹ́jẹ́ ni Gàníyà Gàníyà oníbẹ̀bẹ̀ ni. sẹ́ni tí ò nífẹ̀ẹ́ ilé iṣẹ́ yìí lọ́kàn báyìí eléyìí ló wà òkè eléyìí. ṣọmọ tí wọn wọ yìí ó rí pé ó kàn natural ni it is a gift for her bó yẹn ṣe yìí ó normal fóun ni ọdẹ nídẹ. bọ ṣé bí mo ti ṣàlàyé ọ̀rọ̀ ọmọbìnrin fún gbogbo àtẹ̀lẹ̀tẹ̀lẹ̀ kò yẹ ká tún máa gbà bí ẹni gbàgbọ́ tí mo nà. ya ẹ ṣe é ṣe gan ni ṣé rí gbogbo atótónu wa ẹ pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín lé lórí torí fún ìlọsíwájú ilé iṣẹ́ yìí náà ni àmọ́ ohun tèmi ò bá lérò pé ká ṣe nìyí ẹ jẹ́ kí a rí ọmọbìnrin ìṣojú kí bó bá jọ àṣẹ̀ṣẹ̀ then a lè mọ̀ bóyá ẹni tá a máa lè train tó lè máa meet up pẹ̀lú tá a fẹ́ lò fún ni tí o bá dẹ̀ lè lọ fún ni then we look for another means. are we okay by that. so kò gbọ́dọ̀ pé o bóyá lè ní sọ́la so in the next three days please aṣọ ìrọ̀bí ẹni làbí o gàdí àgàdí rọ ọlọ́kùyẹ ọlọ́kùyẹ ọlọ́kùyẹ ọlọ́kùyẹ. ẹ nǹkan tí mo ṣe ń gbà yẹn mo ṣe for fun ni pé àhófó nìsí ni pé nǹkan lọ́ máa wò kí n máa fi ṣeré ṣùgbọ́n dà pé nǹkan yẹn báyìí ń sìn ó ti wá fẹ́ di òótọ́ ó ti di nǹkan tí ó máa gbé ọmọ yín dé ibi gíga àbí kí ló ní mo sọ rẹ. gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi ṣe sọ fídíò kan ni ó mú wá tí a rí ọmọ yín níbẹ̀ and gbogbo nǹkan tó ọmọ yín ṣe nínú fídíò yẹn òun lọ́wọ́ lọ́fíìsì wa bọ́dẹ̀ ṣe láìkẹ́ mi torí ọ̀lọ́ ṣe ní kémi wá ṣé rí gbogbo nǹkan tó ṣe nínú fídíò yẹn gangan ló wúlò fáwa and bódẹ̀ ṣe wúlò tó náà ṣe ní kí n tètè máa bọ̀ torí pé a mọ̀ wípé ibì kan ló ti jáde a dẹ̀ gbọ́dọ̀ wá rí ẹ̀yin tí ẹbí mo ṣe wá ẹ jọ ẹ lè yan dẹ́ fún wa torí nǹkan tó a fẹ́ lò fún ó máa wúlò fún ó máa wúlò fẹ́yìn ó dẹ̀ wúlò fún wa náà. gàdíyà eléyìí èyí tí ò wúlò fẹ́mi lẹ ló wúlò fún kankan lọ́dọ̀ yín. ọjà kò sí wàhálà gbogbo ń tẹsán pátá kò sí ìtòyè mi nú ẹ àmọ́ ẹnìkan wà tí mo lè pè wá pé kẹ́ ṣàlàyé fún tó bá ló dáa tó bá ní ò dáa kọba wálé òun ló máa lọ pè wá lẹ máa ṣe gbogbo àlàyé bẹ ṣe ṣe yìí òun ló máa wá jẹ́ kó yé mi wípé ọ̀nà ni o ìgbẹ́ ni o hmm? ṣé ti yé yín. tó a pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn kò sí problem. lọ pé kọba wálé wá fún mi. Hmm. Hmm. ó kù jẹ́jú kan tó máa tẹ̀ ó kù jẹ́jú kan tó máa tẹ̀ ní ìlànà ìmọ̀. mo jẹ́ rí ijó ẹ̀rí lórí ẹ̀jú ìyá òní ẹ wá wo àǹtí wa Gàníyà onímọ̀ tó tó wà àdúgbò wa ni elébùrà àti ẹni lági kílẹ̀ ti lọ ẹ má bá a sọ Gàníyà Gàníyà. tí àwa náà bá wò dáadáa àti rí some changes nínú ìwà Gàníyà ẹ̀bẹ̀ síbẹ̀síbẹ̀ ẹ̀yin ni expert ní side yẹn ṣé ẹ lè fi wá lọ́kàn o ti fit in fún competition yìí ṣá. mo ti ṣiṣẹ́ gan-an ààrẹ mo fẹ́ fún yín ní eighty percent assurance pé o ti fit in fún competition yìí kò sí problem. No, sorry sorry Miss Benson my own question is this kí ni improvement lórí spoken English Ganiat and the catwalking aspect of it because at, at least. So, uh -uh mo ń béèrè nǹkan bẹ́ẹ̀ náà dunu ṣo fẹ́ sọ pé òun mẹ́rin tó jókòó yìí ṣé ò ṣe mọ́ ọ́ ni ẹ̀ tán ni bàtà ní kó wá ńgbà tí wọ́n ń train ọmọ yìí ò débẹ̀ now wá ń criticize dunu báwo ló fẹ́ kó òun fi nsìn ṣé o fẹ́ ṣé o fẹ́ máa discourage ẹni ooo kó máa feel inferior àbí kó máa feel embarrassed yeah, it's not fair now ìwọ náà fi ṣúra rẹ̀ now wọ́n ti train ẹ̀ she's okay. that's okay that's okay eh, ẹ̀yin méjèèjì lẹ ní point ohun tóun náà béèrè bó ṣe yẹ kí òun béèrè nìyẹn ohun tí ó béèrè kò tí ì pọ̀ jù fún àǹfààní iléeṣẹ́ náà ni lẹ́yìn tí a bá wo ọ̀rọ̀ tí wọ́n náà sọ láti lè encourage ẹni tí a fẹ́. fẹ́ encourage ó fún òun náà lọ́wọ́ lọ́ọ́ ti fún un èmi kàn fẹ́ kẹ́ ẹ jẹ́ ká mọ̀ pé ṣẹ́rí madam benson tẹ̀ wù yìí. kí ó tó di pé ọlọ́run ní kí wọ́n wà nírú ipò tí wọ́n wà yìí tí a bá sọ̀rọ̀ àwọn model ní ìlú yìí èèyàn pàtàkì kan ni wọ́n kò dẹ̀ sí ẹni tó lè kojú wọn nígbà yẹn wọ́n dẹ̀ ní ẹni tó bá mú ọ̀nà olóyè ká tẹ̀lé definitely tí wọ́n bá sọ kankan authority ni wọ́n lórí tí wọ́n sọ nípa modeling àbí sọ ẹ ká gbà sí wọn lẹ́nu pé bí wọ́n ṣe sọ yìí náà ló máa rí. Ganiat can we have the belief that you are going to make us proud of that day? ẹ̀rín ló rìn ọ̀gá yẹn ló fẹ́ fi sọ fún yín wípé òun ti fìtì lòun ti wà pa gan ọlọ́run ẹ ṣùọ́ ẹ fi dá mi iṣẹ́ mi ni. àwí òkè. kò sí problem sir gania wale wale wale that's my gania. Solo first the girls have pirouettes. Who's that? Who's there? Èyí rí kọ́. Dàpọ̀. Dàpọ̀. you want, ń dẹ́nu. So ìwọ rè. So and me ojú èmi àti ẹtú sì máa ríra bí? Ìwọ. Ẹ̀yin ọkùnrin ẹ̀ máa gbádùn. And dúró kí ló dé date to jẹ́ ìgbà ẹ̀yin your career. lè she kẹ́ má ṣe be ẹranko náà lájúrú gbogbo nǹkan tí mò ń ṣe fún ẹ ládùúgbò wọn bí mo ṣe ń fara mi lẹ̀ fún ẹ ah nítorí ìrègùn la ṣe ń ṣoore àbí kí wàá ní gbogbo nǹkan tí mò ń ṣe látijọ́ yìí gbogbo bí mo ṣe ń gbọ́ra mi ṣọ́lẹ̀ fún ẹ kí ni nǹkan tí mò ń ṣe fún ṣé nítorí competition náà ni o lè wá wò sùsùsùsùsùsù tí wọ́n fi yọ mí kúrò nínú ẹ̀ o ò lè lè ṣe nǹkan kan sí. Oyin calm down Oyin àìkí ń farabalẹ̀ yín náà ni problem ẹ̀ ẹ gbogbo wa láti mú bá kiri náà ni pé bí wàá ṣe padà sórí competition tí wàá dẹ̀ win wáyé ṣe ṣe báyìí àwọn èmi náà ń gbìyànjú náà mò ń gbìyànjú gbogbo nǹkan tó yẹ kí n ṣe náà mò ń ṣe ìwọ náà ò bá má lo lecture tó lo yẹn ò bá má lo. ṣé ìyẹn lọ bá mi ṣe excuse. ṣé kò tó excuse ni ah, ṣé yóò tó excuse ni ah, mo ti ṣe wàhálà náà. kò sí wàhálà bí mo ṣe wà mi ò ráyè ẹjọ́ nǹkan kan ni mo wá jẹ́ kó yí ẹ wípé ọmọ Gàníyà yẹn kò gbọ́dọ̀ contest ṣùgbọ́n gbogbo nǹkan tó bá gbogbo nǹkan tó bá wà ní kápá ẹ̀ tó bá lè ṣe ó ní kó ṣe ọmọ yẹn ò contest o tí ó bá di pé ọmọ yẹn contest ah máa jẹ́wọ́ bí mo ṣe jẹ́ fún ẹ dàpọ̀ máa jẹ́wọ́ wípé obìnrin ni mí fún ẹ wípé wọn ò lè kí iṣẹ́ obìnrin máa jẹ́wọ́ fún ẹ. àwọn olè wà ṣó kí ló ń ṣe ẹ ṣó ń threaten mi nìyẹn báyìí. are you in any way threatening me why ẹ mò ń gbìyànjú náà gbogbo wàhálà tó yẹ kí n ṣe náà mo ti ń ṣe ẹ dẹ̀ ń làágùn ìyẹn ni ò jẹ́ ká rí o ẹni gbogbo ilé tí mo ṣe wọ́n ti fẹ́ máa fura sí mi bíi pé mo ń gbé síbi kan ni ẹ má ṣe bẹ́ẹ̀ náà ọ màá má ṣe try harder ok. wá èmi ṣáà ti sọ tèmi ó dà bọ. wá kí ló ṣe kí ló dé kí ló dé. fi mi lè fi mi ráyè mi ráyè mi ráyè o mi ò ráyè o mo ní mi ò ráyè sẹ. kò lè wí mi sẹ. kí ló ṣẹlẹ̀ gangan náà. kí ni ẹ̀ náà ló ṣẹlẹ̀ ó mọ̀ pé. súnmẹ́ ìsúnmẹ́ tí a. ẹ wò ẹ dì tí a bá ní gba ẹ ti dé ní bàbá ọtí. this lady is okay for the competition. Okay? Yes, she's okay. In fact, she's a good product we can push. Ah, sir, èmi máa ní láti go again, Mr. Okiki. Point make making, ó wà so absorbed somehow. Sir, because this particular girl tá à ń sọ nípa yìí, tá bá ní láti wò dáadáa, spoken English ẹ̀ ò dáa. With the standard of our company, a lè gbèrú èèyàn bẹ́ẹ̀ yẹn ká ní òun ló fẹ́ lọ represent wa. Ó run down, àbí? Ọ̀gá, sir, èmi fẹ́ fall in line pẹ̀lú nǹkan tí iṣẹ́ sọ So, so ọ̀rọ̀ kọ́ ni Mr. Okiki ń sọ Mr. Okiki pẹ̀lú experience yín ní ibi iṣẹ́ yìí ẹ sọ nǹkan tó dáa tọ̀ kí ló wà lára girl yẹn tá fẹ́ push irú product wo ni girl yẹn tẹ̀rù pa lè push àwọn factors tá máa consider pọ̀ ọ̀gá the inexperience tó wà ńbẹ̀ yẹn àti títí òyìnbó tí ò gbọ́ yìí ọ̀gá nígbà tí èèyàn bá wà lórí podium èèyàn tó jẹ́ representative tiwa yẹn kọ́ tiwa ní kó express ara rẹ̀ kó má ṣe é ṣe fún ọ̀gá mi rò pé yẹn dáa tó ká dẹ̀ consider reputation company tiwa náà. No so èmi á ní ká drop. ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. yes sir. gbogbo deliberation wa based on the goodwill of this company. yes sir. àgbẹ̀bọ̀ yes sir. ṣé mi pé bá a bá ṣe ń gba award yìí sí. ló máa ma boost image company wa that is why we cannot afford to miss it at all. but èmi rò pé ọmọbìnrin yẹn tí a bá train ẹ tí a bá pè é nú àwọn expert wa. No, pé kí wọ́n á lò dáadáa within this short period ta ní i think ó lè fún wa ní ta fẹ́. ẹ ti máa wọ ọgá èmi ò wá ronú dé gbogbo nǹkan tí ẹ̀yin sọ yìí yes we can train her tá a bá lè train her ó máa wúlò fún wa nǹkan tẹ̀mí ń tà láti sọ nìyẹn. mr okiki gbogbo nǹkan lẹ́yìn òkè ń ronú tẹ́lẹ̀ ah, irú ọ̀rọ̀ wo ni ah, ọ̀gá bẹ́ẹ̀ ni a ní àwọn experts lóòótọ́ tí iléeṣẹ́ wa ń sanwó fún tó competent ṣùgbọ́n nǹkan tó bá wà ń bẹ̀ làwọn náà máa ṣiṣẹ́ lé lórí ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ kò ní nǹkankan tabadẹ̀ wò ṣé ìkankan náà àwọn photographer àwọn ti ya fọ́tò ọmọ ìwọ́n rí i pé ó wà photogenic àti ìṣe yẹn ọ̀gá bóyá ká wo ẹlòmíì tó mọṣẹ́ yìí tó pọ̀ ń gbòòrò. wọn àgbè pẹ̀lú ẹ bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ gbogbo àwọn ọmọ tá à ń lò gbogbo àwọn agent wa tá gbogbo àwọn representative wa tá à ń lò tè ṣé báwọn kan ni wọ́n train wọn tó fi di tí dà lẹ́nu hmm. then tá a bá pick òun náà jáde from somewhere tó bá train òun náà ó ṣeé ṣe kó jẹ́ pé láti ibẹ̀ náà àbá náà tó máa gboríyìn ni abẹ́ èrò bẹ́ẹ̀ ẹ mú tí ká ṣe ẹ jẹ́ ká fún ní trial ẹ jẹ́ ká sọ fáwọn expert wa ẹ̀kọ́ work on her for like one week tí kò bá ti wá sí any improvement then we look for another. yes a máa drop ẹ tí o bá ti lè yes a máa drop ẹ. ọ̀gá ẹ má bínú sá èmi ní contrary opinion ẹ̀yin náà tiẹ̀ wo orúkọ yìí tẹ̀ ti ń build látijọ́ ìwà àti pé tẹ́ bá ní káwọn expert ṣe máa train ọmọ tí ò ní experience kankan ẹ̀ tiẹ̀ wo resources tá máa waste lórí ẹ̀ àwọn kan tó yẹ ká fi ṣàǹfààní fún company ọ̀gá advice tèmi ni pé kẹ́ ẹ jẹ́ ká wá èèyàn míì láti tà. ẹ ṣe rí mo reason pẹ̀lú gbogbo nǹkan tẹ̀ sọ ojú kan ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká fi wo ibi tọ́rọ̀ dé dúró yìí ebi ń pa wá ọ̀rẹ́ wa ò gbómi wa ló ń so oúnjẹ kí la fẹ́ ṣe ìyẹn ni ká ẹ ká wò àfi ká wá solution sí ìṣòro tó wà nílẹ̀ torí pé a ní enough time ibi tẹ̀mí dẹ̀ ń bá wo ọmọ yìí tẹ̀mí rí yìí o mo believe Peter bá train ó yẹ kó àbí. ok sir ọ̀gá bóyá ká dẹ̀ tún fẹsẹ̀ yín délé. bẹ́tà ká lè ní alternative. ẹ ẹ kẹ ẹ torí tábà lọ tó ká má fẹ ọ. ẹ jẹ́ ká gbìyànjú yẹn lọ i think that is the best thing for now. All sir. is that okay. yes sir ṣe ọ̀gá àwọn ọmọ tí wọ́n wà ní studio tó ń ṣe photograph kí ni ká ṣe lọ́wọ́. ṣé ká discharge wọn kọ́ máa lọ àbí ká ṣe fi wọn lẹ̀. Hmm ẹ fún mi ní some hours ma get back sí. alright sir. bóyá she ma need wọn take some one or two things. alright alright okay thank you very much ẹ ṣe gan ni gbogbo yín. ẹni ajá bá wa máa la jàǹbá lọ pàtàkì fẹlẹsẹ sílẹ̀ ó ti dájú kílẹ̀ tì yàn ẹ má jọ ṣe é níyà kílẹ̀ tì yàn mọ́tò wọn ni wàá dáa fi ń gbọ́dọ̀ àwọn gáàsì sí. onímọ̀tò tó máa ń bọ̀. ṣé kò sí pé wọ́n kàn wá dáa dó sí ibà ṣá wọ́n máa wá relax. Ah. ó drop. ẹ drop. ṣé mo sọ bóyá ká máa lọ. no relax mo jẹ́rìí wọn máa wá tọ́ba ni wọ́n máa sọ fún mi pé àwọn dàpọ̀ yìí àwa ti wà tòsí ni. ọ̀làríwájú mọ̀tò ètò ìgbà tí àwọn ọmọ bá wù. Ah, bí mo ṣe pé fóònù tó ń dúró ọmọ pé kí ló ń ṣẹlẹ̀ hmm. ọ̀pọ̀ ti súnmọ́ tòsí. Eh, dàpọ̀ tó fi lè má pè wá lemọ́lemọ́ bẹ́ẹ̀ yẹn definitely iṣẹ́ kan wà lẹ́nu yẹn iṣẹ́ wo ló wà lẹ́nu. ok ṣé mi lè gbé ẹyin ọ̀rẹ́ mi kí wàá ṣe fàájì pẹ̀lú mi nsìn. fàájì indeed oh fàájì ṣé o mọ brand wa pé ká ti bá kókúnlẹ̀. ayé àti ṣe fàájì ṣe pọ̀ eh, as a matter of fact nǹkan kan wà tí n fẹ́ kẹ́ bá mi ṣe. Mm-hmm. Eh, bọ̀sùn mo fẹ́ kẹ́ ṣe ẹ́ kọ́ fún mi ní ìwà àti láàrin ẹ ṣe àmọ́ṣẹ́ tí mò ṣe um, a fẹ́ ṣe modeling competition kan lọ́dọ̀ wa sisi mi dẹ̀ wà náà tó fẹ́ ṣe ìdíje yìí ọmọ kan wá wà lórí competition yìí tó bá fi lè wà ń bẹ̀ kí ni ò ṣe ọ̀ fún sisi mi sọ ọmọ yẹn mo fẹ́ kẹ́yìn bá mi pamọ́ ẹ má nà ẹ má ṣe léṣe o kẹ́kọ̀ọ́ tọ́jú ẹ̀ fún period tá man fi ṣe competition rẹ kọjá. dúró dàpọ̀ jẹ́rìí nǹkan tó ń sọ jẹ́ kó yé wa dáadáa ẹ níbi iṣẹ́ yín ẹ̀ ṣe competition kan àbí ẹ̀ sì sí ẹ̀ girlfriend ẹ̀ àbí òun náà wà bẹ́ẹ̀ mm. ọmọ kan wá wà ẹ̀yẹ́ fáyìn ju girlfriend tiẹ̀ lọ. ẹ ó fẹ́ fáyìn báyìí ó fáyìn. káwa ṣàkóso ẹ̀kẹ́ bí gẹ́ẹ̀ kejì yẹn máa lé wá sí kan ṣé ọ̀rẹ́ mi. òkèlè lọ kábàámọ̀ ti gbé ọ àbálẹ̀ ti gbé ma lọ bẹ́rẹ̀ sóòtù. àìrọ ah, ah, ah, ìwọ ọmọjú bẹ́rìbẹ́rì lọ ni ẹ má ṣe èèyàn ẹ má ṣe léṣe o kẹkọọ tọ́jú ẹ pamọ́. kájà kan ká gbé pamọ́ àná. nìkan nìkan ìpínlẹ̀ nìyẹn. ẹ ẹ ẹ bọ ẹ jọ ẹ jọ afẹ́kẹ́ bá wa ṣe iṣẹ́ yẹn débi pé wọn ò tiẹ̀ nímọ̀ pé àwa la ṣiṣẹ́ yẹn rárá ẹ jọ àkí ló ṣẹlẹ̀ àṣẹ ìṣiṣẹ́ ni ìwọ ló fẹ́ kọ́ wá ṣe wà bí ọ̀gbẹ́ni farabalẹ̀ jàre. ẹjọ́ náà arákùnrin má bìí èdè first place ṣé ìwọ ló fẹ́ lọ jí gbé ni. ẹ kí wàá ní tiẹ̀ èwo ni gbàrà mi lẹ́rù. ẹ ò máa wọlé èmi àtàwọn èyí ìjọ parí skul ni o bó ṣe wáyé tí máa ní kọ́ àárín nǹkan gbé ẹ̀ pamọ́ tẹ́nìkan kò ní mọ̀ ẹnìkan kò lè mọ̀. Ah, no no no no no no ẹ fi mí lẹ̀ bí mo ṣe wáyé iṣẹ́ tó ń gbé fún yín òun ni kẹ́ ṣe. dàpọ̀. Yeah. ṣọ́ra fún bàbá ẹnu ẹ̀ bò ó ṣe bẹ́ẹ̀ tó jẹ́ fúrádì. Ah, rárá àyàn dáadáa ni bọ̀sùn èèyàn dáadáa ni bọ̀sùn èèyàn dáadáa ni torí tí màá tẹ̀ ọmọ ẹni tí bẹ́ẹ̀ jọ sọ kílẹ̀ máa mú sí. ẹ ee. as yé ní sùúrù náà ah, ah, kí ló tó ń ṣe báyìí bójú ẹ̀yìn. Gani Adams ní kọ́ mú pamọ́ yìí mo ń rò bóyá ká kúkú pé Lanre àti Bọ̀sùn kọ́ yanjú ẹ̀ lọ́wọ́ kan náà eh, eh, because tí gbogbo ẹ bá lọ tó ń sìn ṣe competition tọ́tọ́ fọmọ yẹn náà lẹ̀. abẹ́yìn iyọ̀ tó bá mọ̀ pa àlàṣẹ yẹn kan ó máa bounce back náà ni bí akókó kó pa. ẹ ní kulẹ̀ fẹ́ pé nǹkan tó fẹ́ nìyẹn ní ah kí ló mi pẹ̀lú nǹkan tó mo fẹ́ náà ni nǹkan tá a jọ fẹ́. ẹ ní kulẹ̀ mo bá ṣe máa kàn gẹ́ẹ̀sì yẹn kan kan pariwo jẹ kó yanjú ẹlẹ́kùn. wọ́n mọ bí máa ṣe ṣe tó bá ti gbà ká ṣe. same thing same thing kí ni tó ń ṣẹlẹ̀ náà. ọ̀gá nǹkan tí mi rò pé ó ṣẹlẹ̀ ni pé ó rí ẹlòmíì kì í fẹ́ jẹ ìfà àti pàápàá kí ló dé tí irú ọmọ yẹn máa rò pé torí pé paparazzi ti ń ya òun gbogbo yẹn ń yọ òun fọ́tò bẹ́ẹ̀ òun ti di star torí tó bá tiẹ̀ fẹ́ avoid call yẹn ṣé kó avoid call tẹ̀yìn ọ̀gá kódà. for the past two days ibo ló lè wà kí fóònù ẹ̀ máa wà available this unfair. ẹ sà kí ni solution gangan báyìí. ṣe fẹ́ gbọ́ ah they avoid láti miss competition yìí ah kò tiẹ̀ lè avoid ẹ̀ rárá rárá so I, I, I don't know mi mi mi mi kò tiẹ̀ mọ̀ tá a lè ṣe eh, ẹ dúró nígbà tí wọ́n ti accept apology wa lórí ọ̀rọ̀ oyin ṣé ẹ̀rú pàní getting touch pẹ̀lú oyin yes ká pé wá àbí kí lẹ fi. ọ̀gá ọ̀rọ̀ yín dáa oyin dáa ó competent eh, ṣùgbọ́n ṣé ẹ̀dẹ̀ rò pé nǹkan tó dáa la fẹ́ ṣe yẹn ṣá. wo choice o. ó dáa báwo gbogbo nǹkan ló máa ń dá lójú tẹ̀yìn choice wo la ni. ọ̀gá ẹ wo ọ̀rọ̀ tẹ́ sọ ọ̀rọ̀ yẹn ò burú sá eh, ṣùgbọ́n contrary opinion tèmi ni ni pé ṣé oyin ò tún ní lọ bà á lójú jẹ́ lọ́hùn bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká ro dáadáa sá o. no no no kò rí bẹ́ẹ̀ ah, tá a bá rádán òbẹ ló wà lẹ́yìn àdọ́là rí aṣá ló bẹ̀ àbí kílẹ̀ fi. Ah, ok ọ̀gá ah, nǹkan tẹ́ bá fẹ́ náà la máa bá yín fẹ́ bẹ́ẹ̀ ṣe sọ yẹn tó bá yẹ pé nǹkan tó ń wù yín náà ni a máa ṣe bẹ́ẹ̀ sà. ẹ eh, ẹ eh, eh, in that case dapò. yes get in touch pẹ̀lú omi lẹ́yìn. oyin yes. Ah, ẹ má bínú sá. ẹ jẹ́ kí Gbénga ṣe yẹ ṣe rí yàtọ̀ sí um, professionalism yàtọ̀ sọ̀rọ̀ iṣẹ́ nìkan èmi àtòyìn àkínfi bẹ́ẹ̀ sọ̀rọ̀ nígbà tó dé jẹ́ pé kò ń sọ̀rọ̀ ọ́fíìsì nsìn a máa láti wá lórí Gbénga mú dáadáa jẹ́ kí Gbénga ṣe. ẹ sà no problem sir i will do that i will do that yes sir. Be aware of the Jabberwock, my son. The sound that bites, the beats that catch. But beware. the mock step bird. And shun the infamous dreamer snatch. who are you? lè bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹ́ máa rà á. ẹ lè wá ọ́fíìsì kẹ́ máa jó. thank you thank you thank you ẹ bá mi fún wọn ní àtẹ̀wọ́ beautiful ah mi ò rírú jó eléyìí o mo lérò pé gbogbo yín tẹ wà níbí ní ọjọ́ yìí ni ẹ gbádùn ara yín lóní yéké yéké ah no this is just the beginning ẹ tí ì rí nǹkan kan o before i proceed màá ní láti sọ fún chairman láti fún yín ní ọ̀rọ̀ ìyànjú. hello um mo kí gbogbo àwọn àti àwa ń bí lónìí and mo really appreciate everybody bí ní òní ẹ ṣé púpọ̀ and bá ṣe wà ń bí gbogbo wa náà la mọ̀ pé nǹkan táwa jókòó síbi fún òun náà ni láti George so um, kò sí òjòrò kankan níbi kankan gbogbo bó ṣe ń lọ mo lérò pé gbogbo wa náà ni àjọ ń wò ń bí. Uh, ah, well, mo kí yín káàbọ̀ lẹ́ǹkan sí thank you very much. Yeah. all right mo sọ fún ilé nǹkan pé tí rí nǹkan kan this is just the beginning before i proceed um, mo kí ẹ̀yin sponsors tẹ wà ní orí ìjókòó um, i would like to call on constance divination world modeler ẹ fún wọn látẹ̀wọ́ ẹ fún wọn látẹ̀wọ́ figure eight ẹ ṣàwọn látẹ̀wọ́ ẹ ṣàwọn látẹ̀wọ́ depend dependent curve wow. sexy shapes institutes ẹ pàtẹ́wọ́ fún wọn o. Delete question. us. Jojo Mother. ibi tó ń rí máa rẹ kò ní ṣàlà ìrẹ́bẹ̀ o ibi tẹ́sẹ̀ máa rẹ kò ní ṣàlà gàníyà ọjọ́ sí nínú ọ̀la báyìí bá ti hù kọ́ gbòògùn tọ́ ọmọ ọlọ́gọ́ àrẹ̀bí ògó rẹ̀ o. yé mi kò yé mi o. ìwọ ti ṣe é ó ti bá wa ṣe ìmúrí mú kọ́ńfàmù ẹ ẹ̀jẹ̀ wa dúdú ẹ̀ báyìí gbà tó ń ṣe tọ̀. ṣùgbọ́n tí ibò mú mú wọnú wọ́ọ̀lù láti ta àjọkọ̀ jára wa rí náà. ó yà kó dáríyà ni ó mọ̀ kọ́ mọ̀ kọ́. ọwọ́ àgbà sí mi ìwọ náà wá bí wàá ṣe ṣe o èmi ló ń tẹ̀lé o. ìwọ ní sùúrù eh? wá akẹ́kọ̀ọ́ máa lò náà. ló bá wo àlejò ìpọ. but we started this together. both together gbogbo jẹ́ kó gbọ́ nọ́sẹ̀sì lẹ́nu ẹ̀ lọ tiẹ̀ lọ́tọ̀ kẹ́mi náà lọ má jẹ́ kó fura sí wa náà. Eh, eh, go back no mo I said go back where go back. Ah, ẹ gbà mí kẹ ah, ọ̀gá ẹ̀rọ sà dàpọ̀ ẹ̀rọ sà. kí ló dé ìméjèèjì kúrò nù ọ nígbà tá a ti parí ìfẹ́ actually sir èmi fẹ́ mú nǹkan nu mọ́tò mi ni sir mi ò tí lọ. ẹ wá jọ pàdé lọ́nà àbí. yes sir. wo wo wo wo dapọ̀ dapọ̀ ó bẹ́tà kó jẹ́ wa rẹ o sórí kò sí nǹkan tó ń lọ tọ́gà ọmọ. kí lè ọ̀gá gbọ́ tó ń sọ gbẹ̀ngà nǹkan ṣe ẹni nọ́sẹ̀sì ló ń sọ lẹ́nu ẹ̀ náà. sórí actually ìgbà tó kọ́kọ́ sọ pé ká lọ gbégi àníyá pamọ́ ah! mo agree pẹ̀lú ẹ̀. nọ́sẹ̀sì ló ń sọ náà what are you talking about. Ah, but ah ṣàdédé ló tún dé ló ní pé ká lọ pàgà. gbẹ̀gà sọ ya wèrè ni nọ́ọ̀sẹ̀ fún ló ń sọ náà. kíkọ́ jẹ́ kó sọ̀rọ̀. mo á padà rí i pé tí mi ò bá bú àná pẹ̀lú ẹ̀ ó ṣeé ṣe kó lọ gbaṣẹ́ yẹn kúrò lọ́wọ́ àwọn tó gbé fún kó tó gbé fẹ́ lómi. Ah. olóyè kébí náà máa lu ète yẹn fún ẹ rẹ kó rí nǹkan tó ṣẹlẹ̀ yẹn. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ah. ọ̀tọ̀ lójú tó fi mú rọ̀dà bọ̀ bọ̀t nísìnyí. mo ti padà rí i pé ọ̀dájú ẹni àìjírí ẹni àìjókòó ni dàpọ̀ kí dàpọ̀ padà conclude pé àfi ká lọ pa Gàníyà. bẹ́ẹ̀ni ó ti wá sọ tiẹ̀ o èmi máa wá dìde sí i máa lọ bá dàpọ̀ máa jẹ́ kó yẹ pé ọ̀rọ̀ tó sọ yẹn àbá o àbá tí ò sì ní lè ni. Mr. Gbẹ̀ngà ẹ má jẹ́ ká da ọ̀rọ̀ Mr. Dàpọ̀ nù yes ṣẹ́rí tí Mr. Dàpọ̀ sọ wípé òun fẹ́ ṣe yẹn ẹ jẹ́ ká fún Mr. Dàpọ̀ láyè kó ṣe. a máa padà ní ọjọ́. Ah, ah, ah, kí ni mo ṣe báyìí ṣe ṣe máa pa mí lójú mi kòròkòrò ẹ̀dẹ̀ tó ń wí mi pé máa pa mí ṣó dẹ́sẹ̀ kọ́ ni mo ṣe ìtẹ̀lé wí fún mi ni kí ni mo gbé. Gàníyà ní sùúrù jẹ́ ká pa ẹ̀ nù. àbíkẹ́ bá tuntun sọ́mọ́ ẹ̀dẹ̀ tó tẹnu mọ́ pé máa pa mí ẹ̀wọ̀n ọkọ̀ ọmọ àlẹ́ o. Oh! Ganiya gbìyànjú láti understand mi pípa tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ kì í ṣe pípa tó máa real yes a kò possible ká pa ẹ́ náà but tí mò ń gbìyànjú àti sọ ni wípé a máa ní láti ṣe bí ẹni wípé àpa Ganiya àádọ́gbọ́ sí a wá gbé òkú Ganiya tá a pa yẹn a gbé lọ hàn Dàpọ̀ wípé gàníyà tó ní ká pa òun láti pààyè òkú ẹ̀ rí. ẹ ẹ but bọ́ọ̀lù ṣe máa possible ẹni ẹni tá a sọ pé kò kú tá a wá gbé òkú ẹ̀ lọ nìkan. báwo la ṣe wá fẹ́ ṣe tí gàní ló lè kú. Mr. binga iṣẹ́ ti wà ní ẹ̀yin máa wọrí. sọ bóyá jẹ́ nìyẹn yà ẹ ṣe fàájì yín àbí ṣé nǹkan tẹ̀ ṣáà ń sọ ìṣóṣù ọ̀ṣà torí ilé ayé yìí ó dùn náà èmi ò dẹ̀ fẹ́ kú o. Ganiya sori tí a bá sọ wípé ká má gbé gbèsè tá a fẹ́ gbé yìí tí Mr. Gbénga bá lọ sọ fún Dàpọ̀ wípé àwọn ò gbà wípé wọ́n fẹ́ pa Ganiya Dàpọ̀ lè gbéṣẹ́ ẹ lọ fẹ́ lómi kí wọ́n dẹ̀ pa ẹ fọ̀ rí. kọ́sà ni mo ti dá ẹ o. Dàpọ̀ sórí. So má ṣe òrògùn má mọ̀. yes sir. mo ti mọ gbogbo ògbìmọ̀ yín àti ètè yìí ti pẹ́. yes sir. mo kàn ń play along pẹ̀lú yín ni àmọ́ ńgbà tó tó stage kan tí mo rí pé tó jẹ́ ká lo oyin tí wọ́n tún yarí mo wò pé o bẹ̀rẹ̀ tíátà pẹ̀lú mi àbí mo tún play along náà gbogbo bẹ́ẹ̀ ṣe gbèrú ẹ̀ tẹ́ ẹ ṣe pa tẹ́ ẹ ṣe kún gbogbo ẹ̀ láti wọ́n kí ló lè tó yìí ní fáàpẹ́ ìfẹ́ra yín ayé òun ṣe tèèyàn kan èèyàn kan wà pọ̀ kan á kú òun bẹ́ẹ̀ ẹlòmíì adé. mo mọ̀ sá. kí ló ṣe wá di gbà fi tẹ̀lé àpò ènìyàn lórí kí ni. yes sir it was actually the devil's work sir. èṣù. yes sir. èṣù. yes sir. anyway wà á wá lọ ṣàlàyé gbogbo ẹ̀ fáwọn agbófinró ah, ah, ẹ wá lọ sọ́dọ̀ wọn gbogbo bó ṣe ṣẹlẹ̀ àti tí kì í ṣe tí wọ́n fẹ́ parọ́ ẹ̀mọ́ yín kẹlẹ́ ah, ṣàlàyé. bẹ́ẹ̀ domestic issue ni inú ilé ló ti ṣẹlẹ̀ ẹ jẹ́ ká parí ẹ̀ lọ́fíìsì yìí kájọ sọ́ǹtùbí nùbí sà ẹ jọ. ará àtà ti gbọ́ ó ti jẹ mọ́ mi kì í ṣe nǹkan tẹ́wọ̀n lè mọ́ mi dúró mi kọ́. ọlọ́pàá eh, Mr. Man, you are under arrest. No, I respect her. First. Yeah, Bigger, Bigger, Bigger. Ma, please. No, it can hear you. It can hear you. It can hear you. It can hear you. What did you do? What did you do? What did you do? I follow. I follow. I follow. I follow. Ibi tó rí máa dẹ́, kò ní ṣáàlà ìrẹ́ ìrẹ́ ibi tá a sẹ náà rẹ onísàlàyé má kọ rẹ ẹhìn ìgbàlódé ọjọ́ sí nínú ìwọlá báyé bá ti wù kọ́ bó wù tọ́ ọmọ ọlọ́gbọ́ àrẹ̀bí ògbó rẹ. èmi ń wo pé ebe akadé ti máa lọ because of the time. ṣé eh, kí ni ìlò fún un? Eh. Ah. Charlie, make it three back. Eh, Ashman, meet up him ẹ má bínú wọn ní jáde ni mo sí wọn ò ni wọn. wọn náà ní dé. bóyá káwa máa lọ gbà yìí. àwa gan ti fẹ́ máa lọ tóra ti débi ìpẹ́ díẹ̀ òun gan ti lọ bá a wò yín káàkiri nígbà tá a rí yín èmi ni ọ̀gá gàdíyà tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ sẹ́yìn ni màmá ẹ̀ tẹ́ ẹ bí gógógógó ẹ̀yin náà la fẹ́ rí pẹ̀lẹ́wà ẹjá ìkẹ̀dẹ́ àlùkà wọlé. Ah, ẹ̀wẹ̀ àti pẹ́ jù kódà gan wọ́n ti ń pè wá àmì lè dúró mọ́ ẹ̀ má bínú ohun tó jẹ́ ká mú gàdíyà wá bí ni pé ọ̀dọ̀ mi ló ti ń ṣiṣẹ́ ọlọ́run dẹ̀ ti gbà fún pẹ̀lú gbogbo àwọn ìgbésẹ̀ tá à ń gbé ó ti darapọ̀ mọ́ wa ó ti ń ṣe dáadáa ayé ti mọ̀ ọ́ torí náà a lè fi sílẹ̀ rárá ju pé ká mọ àwọn òbí ẹ̀ kí àjọ di ìkan náà àwọn tá a jọ ń ṣiṣẹ́ ní. ajàfún yín ojú ò ní tì yín. Ganiyat ti bá a ṣiṣẹ́ díẹ̀ tí a rí i pé ọjọ́ ọ̀la ẹ̀dá púpọ̀ pẹ̀lú ilé wa wọ́n dẹ̀ ní okùn kì í gùngùn ká má mọ ibi tí ó ti wá a wá rò pé àfi dandan ká mọ màmá tó bí ká jọ ríra lé ìkojú ìkojú báyìí ká lè mọ́ra dáadáa torí pé ènìkan torí ọ̀la ni wà kí wá ṣe mímọ̀ nìkan la ṣe di torí ẹ̀wà mọ̀ yìí o a ní ẹ̀bùn kan tá a fẹ́ fún Gàníyà a dẹ̀ fẹ́ kó jẹ́ pé ẹ̀bùn yẹn onídò nìkan ṣo ló máa ná kẹ́yìn náà láǹfààní sí torí ẹ̀ la ṣe tẹ̀lé wá bí gangan ó ń gò mọ̀ àfìgbà tá a débi ló tó mọ̀ ọdún kan bẹ́ẹ̀ náà ah! àlà ọjọ́ sí àlà ọjọ́ sí òun ló wá di múmúṣẹ àlà ò máa gọ ara mi o ká tètè mọ́ ènìyàn ọlọ́run bá fẹ́ràn jù ní fàlàrán sí ni. ẹ rí pé aṣọ tẹ̀ wọ̀ yìí ti stain àbí yẹ ọmọ ni. bẹ́ẹ̀ ni a mọ̀ àmọ́ a ti fọwọ́ gbọ̀n ká tó débi. anyway ẹ ò ní lè kópa nínú competition nítorí wípé ìmọ̀ kíkó ni à ń gbà mú. ẹ ẹ bá wa ẹ dákun ẹ má bínú olórí burúkú onímọ́tò tó ń bọ̀ lọ́nà gbà tí mò ń bọ̀ ṣe ló tẹ̀rẹ̀ sí gbogbo aṣọ tí mo wọ̀ tẹ́lẹ̀ aṣọ yẹn dẹ̀tí dẹ̀tí bẹ́ẹ̀ dẹ̀ ṣe wù mí yìí nǹkan bí ìdọ̀tí mi máa ń fẹ́ rárá mo mọ̀ pé kí n padà sílé kí n lọ ẹ̀sẹ̀ ìjà aṣọ ọrùn mi nǹkan tó jẹ́ kí n pẹ́ nìyẹn dákun ẹjọ́ ẹ má bínú mo pẹ́. wọ́n ní ìgbà tí aṣọ wọn stay wọ́n padà lọlé wọ́n lọ change kí ló ṣe iná dẹ́yìn náà lè lọ change aṣọ. ká má bàa pẹ́ ni. Um, bí mo ṣe bá yín sọ lẹ́ẹ̀kan ẹ̀ nílé pupa nínú competition. Ah. Um, kí lè yan oko orúkọ ẹ náà. Gàníyá. Um, ni a máa mú kí o máa ah. ṣe aṣojú wa. ilé ah, ìdá mi ò ṣe ooo. gbogbo nǹkan tí èèyàn bá ti ṣe ní dáadáa kó tẹra mọ́ torí ọjọ́ iwájú ẹ̀jẹ̀ ìmọ́tótó ṣe. Mami! Ah, ah, ah, Mami! owó tó fún wa ìlú two point five million máa jèrè ọmọ mo máa jẹ́ ọmọ ọmọ láyé mi ah, ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ àwọn ọmọ tí yín náà ara làánú ẹ jọ ẹ kò tiẹ̀ wọlé ẹ kò tiẹ̀ ṣe yín lálejò níwọ̀n bá ṣókí ẹ jọ òlé. ìwọ àmì lè wọlé àtúpadà wàá kí yín pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ láìpẹ́ láì jìnà ẹ jẹ́ káwa tètè máa lọ gàníyà faramọ́ wọn fún bí ọ̀sẹ̀ kan. ẹ tó bá tó bí ọ̀sẹ̀ tó bẹ̀ Bàbá wa dé, bàbá wa dé ẹni ajá bá wà màlá dáńbà lọ pàtàkì fẹlẹsẹ sílẹ̀ ó ti dájú kílẹ̀ tì mí o ẹ má jọ ṣe yín níyà kílẹ̀ tì mí o gàníyà onímọ́tò tó màmá màmá ní. gàníyà ìmọ́tótó ló wá ìfọ̀táǹtì ẹ pẹ́ gàníyà gàníyà gàdé ẹgbẹ́ Gàníyà o. Gàníyà Gàdírì o. onímọ̀tótó. Gàníyà Gàdírì o. aṣọ ìwò bí ẹni lagi o. Gàníyà Gàdírì o. ìwà ọlọ́kù yẹ. Gàníyà Gàdírì o. ìwà ọlọ́kù yẹ. Gàníyà Gàdírì o. ẹgbẹ́ fún mi kì í gbọ́nà oúnjẹ rẹ. Gàníyà Gàdírì o. ìmọ̀tótó ló wà ìbọ̀tà ń tí o. ìròyìn ẹ̀ wá ẹ̀ ìránṣẹ́ ló ń jẹ ojú kì í sọ́jú o ẹ wá wo àǹtí wa Gàníyà onímọ̀ tó tó wà àdúgbò wa ni elébùrà àmàlà bí ẹni lági kílẹ̀ ti rí o ẹ máa bá a bọ̀ o Gàníyà Gàníyà o ẹ pè fún mi kí n gbọ́ràn jàre Gàníyà Gàníyà o ẹgbẹ́ gàdíyà o. gàdíyà gàdíyà o. onímọ́tótó o. gàdíyà gàdíyà o. aṣọ ìbò bí ẹni lagi o. aṣọ ìbò bí ẹni lagi o. ìwọ lọkú yẹ. gàdíyà gàdíyà o. ìwọ lọkú yẹ. ìwọ lọkú yẹ gàdíyà o. ẹgbẹ́ fún mi kì í gbọ́nà òǹgàrẹ́. gàdíyà gàdíyà o ìmọ́tótó ló wà ìbọ́tà jọ ẹni abáwá dé làǹbà ẹni ajá bá wà máa lájà ń bà lọ pàtàkì fẹlẹsẹ̀ sílẹ̀ ó ti dájú